bisimilayi rahman rahim mo kí afáwa ibrahim tí wọ́n bá wa ṣe muhadara tanisi in fact wọ́n ṣe muhadara wọn alalmọ̀dọ́ wọ́n hafadà alalmọ̀dọ́ ìyẹ́tì alalmọ̀dọ́ pé n ta fẹ́ kí wọ́n sọ gangan ní wọ́n sọ kọ́lọ̀mbà wa sanwó-ẹlẹ́sàn lórí pẹ́fẹ́ tó já sí pé ìpalẹ̀mọ́ wọn ààyè tí wọ́n rí àsìkò tí wọ́n rí kéré sí ìpalẹ̀mọ́ yẹn tá a bá ti fi kó ojú agbó ara àmọ́ sì ń jó wọn lẹ́yìn tẹ́yìn orí pé kíní yìí sì wà ń bẹ̀ tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ jálẹ̀ sí ọlọ́wọ́n bá a san yín lẹ́sàn rí ibì kan tí mo kàn fẹ́ fi kún ọ̀rọ̀ wọn bóyá ó bẹ́ẹ̀ lákọọ́lẹ̀ ẹnu òdebẹ̀ ni tó sì jẹ́ ìtọ́lágbára láwùjọ. La òun ni ọ̀rọ̀ àwọn al-mustashirikun nínú àwọn tọ́jọ́ta súnà tó lágbára jù lásìkò tá a wà yìí òun làwọn tí wọ́n ń pè ní al-mustashirikun àwọn tí wọ́n yìí ṣe mùsùlùmí tí wọ́n yìí ṣe sáfẹ́ sìn tí wọ́n wá lọ lè kọ́ ẹ̀kọ́ Islam wọ́n lọ lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn omi ka Arabic language omi ka Islamic language studies nígbà wa kẹ́kọ̀ọ́ yẹn tán wọ́n wá bẹ̀rẹ̀ sí kọtíra sínú Islam nínú ọ̀tá súnà tó lágbára jù lérí ilẹ̀ lẹ́ni àwọn ọmọ fẹ́ẹ́ rí number one kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀ ẹ wo muhadiru wa ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ń pè àwọn kàwárí jù àwọn ṣíyà àwọn múríjíà àwọn rọ́fídọ̀ wọ́n sàn dá oríṣiríṣi àwọn tó ṣe pé wọ́n ń fara ti sínú islam tí wọ́n ṣe ara slam. ṣe é mọ̀ pé àwọn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn torí pé wọ́n fẹ́ dáàbò bo ẹ̀sìn ni wọ́n fi ń yànnà ní èyí tó dáa àti èyí tí ò dára ẹni tẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn nítorí pé wọ́n fẹ́ ta kẹ̀sìn gbogbo ẹ̀ yóò gbàjọ yóò pè lẹ́sìn ni yóò wá pé inú àwọn ọ̀gá ẹ̀sìn inú àwọn àfẹ́sìn yóò wá lọ mọ́rọ̀ àṣàyíra wa yóò lọ mọ́ torí díyà wa yóò lọ mọ́rọ̀ múríjì kan wa yóò lọ mọ́rọ̀ ẹnìkan nínú e, e, àkáríjì kan wa yóò wá máa pé àwọn àfẹ́sìn àwọn àfẹ́sìn àwọn àfẹ́sìn ọ̀rọ̀ tó ṣe pé àwọn ẹ̀sìn gẹ́gẹ́ takò táwọn tí Islam ń takò sọ yóò wá kó wá bí ẹni pẹ́sìn gẹ́gẹ́ ló ṣe kí ni lọ sọ sẹ́ni tí nǹkan kan wáyé tí bá ń karú ìwé àwọn eléyìí kí ni ọmọ sọ. So gbogbo àwọn ọ̀tẹ́ẹ̀sì tí islam gbógun tiwọn gẹ́gẹ́ ní islam tí islam rí wọn lọ́ta rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ní ọmọ sọ ẹ̀fẹ́ ẹ̀sìn ni wọ́n pé ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n sọ èyí tó burú jù rèé ìyẹn ló ń dààmú ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n lè lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn tí wọ́n ní rúrò rí yẹn sẹ́mi àpáwọn èèyàn ń lọ sí London wọ́n ń lọ sí Islamic studies àwọn èèyàn ń lọ America wọ́n ń lọ sí Arabic language àwọn èèyàn lọ sí France wọ́n lọ lè ṣe Islamic studies àwọn slavos wo ni wọ́n ń lò lọ́hùn àwọn àwọn ló kọ àwọn ìwé tí a fi ń kọ́ wọn ládìísì lọ́hùn irú ìròyìn yìí wọ́n kó jọ síbẹ̀ àwọn eléyìí náà wà dé wọ́n máa sọ bí ẹni pé àwọn fẹ́ mú nǹkan táwọn èèyàn ọmọ wa nú ẹ̀sìn àwọn fẹ́ mú hàn wọ́n bí ẹni pé wọ́n ṣe ìtìṣàfù ilm jadid ìmọ̀tótó kan bẹ́ẹ̀ sì ni àwọn àfẹ́sí dídì lu àwọn àmọ́ ń bolẹ̀ torí ni ẹ̀sìn ní ara àwọn wà á wù jáde wọ́n máa sọ bí ẹni pé wọ́n lẹ́kọ̀ọ́ wọn lajú no problem ti súná nílò níní o no problem ti súná nílò níní àwọn èèyàn wọ̀nyí ni wọ́n á ń kọtíra jù ara wọn làwọn ti ń dìde yìí tí ń lọ kọtíra ti ń sọ pé sọ yìí olùbùkárí kì í ṣe tírẹ̀sìn irú ẹ̀ ni mo sọ lẹ́ẹ̀kan tí mo ń hópin sẹ́mínà lẹ́ẹ̀kan ọkùnrin kan tí ń pè ní Rashidi Ailal nílùú Maghrib Morocco tọ́lọ́lẹ̀ kọ tíra pé Bukhari o irọ́ ní gbogbo ẹ̀ kéèyàn ní gbogbo sọ̀yìn Bukhari irọ́ ni ẹsẹ̀ tẹ̀wé náà kejì oṣù kan lọ tó gbé jáde sáyé tí wọ́n ń lé káàkiri Maghrib gbogbo àwọn yẹn ń lé kiri tí wọ́n fẹ́ gbé wọ́n fẹ́ pa kọ́ ẹ. ẹsì kí lọ́lọ́ kójọ ìròrí àwọn èèyàn yìí ló kó sínú tíra inú tó kọ́ ní ìsìntàn sọ síbẹ̀ tí mo kà ń gbà mo ka kíní rẹ̀ ń ẹ jẹ́ mú ka wá kẹ́rì ó lóun ní àwọn maktutọ́ ti sọ yìí Bukhari lọ́wọ́ àwọn tí Buhari fọwọ́ ara rẹ̀ ńgbà tí ń tíra ó lóun kan tó yẹ pé tí wọ́n tẹ̀ jáde tó yẹ pé lọ́wọ́ sẹ́ẹ̀mà pọ́rọ̀ ọ̀nà làákàyè sí ọ̀jọ̀rọ̀ gidi èèyàn kú lọ́gọ́rùn ọdún méjì ẹ wá ń sọ pé òun ló ṣe tíra lẹ́yìn ọgọ́rùn méjì tó ṣe kíni tó ti kú tá ń sọ fún ọ pé Buhari kọ̀ọ̀kan òun làáfà asfaru yanjú ń bílẹ̀ ẹ̀kan mọ́rọ̀ ńgbà tí ń sọ̀rọ̀ Buhari ò fọwọ́ ara rẹ̀ kọ́ kankan riwayati làwọn tíra wọ̀nyí kí là ń riwayati kí n jòkó káwọn akéwọ́ jòkó wájú mi kí n máa pé lágbájá sọ fún mi pé òun gbọ́dọ̀ lágbájá bí sadu ti ń kọ́ ní ọmọ kéwù mi bẹ́ẹ̀ ni ibrahim ni ń ni sọ́líù ṣe kíni ń kọ́ ibrahim ọ̀wọ́ lánàá sọ́líù wọ́ wọ́n kọ́ síra wọn ẹlòmíì wà lọ́mọ mẹ́wàá ẹlòmíì lọ́gọ́rùn ọmọ ẹlòmíì lọ́gọ́ta gbogbo àwọn máa wálé ń sọ wọ́n wọ́n máa kọ́ lẹ̀ yìí táwọn èèyàn wọ̀nyẹn kọ́ lẹ̀ ni wọ́n ń padà ń tẹ̀ tí wọ́n ń pè ń tíra àwọn àfáà yẹn ẹ dákun ntí sọ́ọ̀rì orí kọ Ibrahim lè má kínní ó lè má rí kọ ntí Ibrahim rí kọ Sáàdù lè má kínní níjọ wọn bá ní wọn ó gbé àwọn wọn yọ yàtọ̀ àbí oníyàtọ̀ torí eléyìí ọ̀wọ́ oúnjọ kan eléyìí lóko oúnjọ kejì eléyìí lọ́ọ̀tajà oúnjọ kẹta níta fà wá pè fún wa tí mo kọ ẹjẹ́ mi ní o pè fún yín kẹsẹ̀ kínní kẹ́ẹ̀kọ́ yóò pè fún àwọn akéwù tiẹ̀ eléyìí ní o pè fún tọ̀hún ní o pè fún àwọn akéwù tiẹ̀ bó ti di pé wọ́n ń pe àwọn tíra yẹn ni wọ́n fi ń pe níri wàhálà àti ẹgbà wá kì í ṣe pé àwọn àfáà yìí ló mú kálámù àti tá a bá wá rí Buhari tó bá yàtọ̀tọ̀ síra wọn nígbà tó ní Buhari yàtọ̀tọ̀ síra wọn lẹ́yìn náà Buhari ti lọ́gọ́rùn ọdún méjì wọn tó gbé jáde nígbà tẹ́yìn abá tó túlé kan kí ó tó tẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ náà ṣèwé dìsìn tí ń bẹ́lẹ́ tí wọ́n ṣe kí ni tí wọ́n tẹ́tí sí ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n sì gbà lẹ́nu àwọn àfáà àtẹ́pẹ̀lẹ́ ọmọ akéwù mi ìwọ́ ọ̀wá automatically ní tí wọ́n kó ṣe kíni ó yàtọ̀ tọ́ kí wàhálà ń bì wọ́n ni ntí ó jọ ti ntí ó sì dàrú ẹ̀ sì dàrú bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa lọ gé àdísì lérí lẹ́ẹ̀ máa lọ lé gé lẹ́yìn ẹ̀ kàn yọ ntẹ́ fẹ́ fi dẹ̀sìn rú pẹ̀lú eléyìí nínú àwọn ọ̀tá súnà táwọn eléyìí ń kéré bí àwọn àfẹ́sìn tí wọ́n ń rí wọn lẹ́lẹ́kọ̀ọ́ gbogbo àfẹ́sìn lérí ilẹ̀ láyé wọ́n ń rí wọn lọ́ta súnà ni tíra kan bẹ jẹ́ ń pè ní asúnnàtú wàmàkànẹ́tuha fi tẹ̀sírí ìlì ìsìláàmì tí Dr. Mustapha Sibai tó ṣe ó dìkìlì àwọn gbogbo wọn kẹfẹ́ dínì gbogbo àwọn tó wúrú wa yóò dìkìlì àwọn asukufar ó sì ṣàlàyé ntí ò yé wọn fún wọn pẹ̀lú mọ̀ tó kúnná kọ́wá jásí pé gbogbo ẹni táwọn àfẹ́sí pé ń kèfèrí tiẹ̀ ń dìkírí àwọn ní káfíìrì ọ̀rọ̀ wọn ni wọ́n wá mú lọ́wọ́ ń sọ lọ́sẹ̀ bọ́ ọ̀rọ̀ rọ̀ sọ àwọn àwẹ̀ wọn lọ́wọ́ kójọ lọ́wọ́ kọ́ lọ́wọ́ ló ṣe tíra tíra wo ló ṣe èmi ò rí tíra tíra sì di ṣe ìròrí báwo èmi ò rí sí ẹ dákun mo fẹ́ bí yín léèrè èyí àwọn àfẹ́sí jòkó wọ́n ń ṣiṣẹ́ ni kọ́rọ́nù fún mi kódà kí n wọ wáìtì kí n fi kí n dókítà kọ́rùn kí n máa gbé kiri àwọn yẹn ṣé wàá rọrùn fún mi kí n máa ṣiṣẹ́ abẹ ni bí o ti rọrùn fún mi kí n ṣiṣẹ́ abẹ òun bẹ́ẹ̀ ni ọ̀rọ̀rùn fẹ́ lómi kódà sọ̀rọ̀ ẹ̀sìn náà bí o ti rọrùn fún mi kí mi máa ṣiṣẹ́ abẹ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀rùn fẹ́ lómi náà kó ṣe kí ni kódà sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn wàá fẹ́ sẹ́sìn di mọ́ ẹni bá ti lè ka arábíkì language kọ́kàn máa kọ́ tọ́ bá wù nínú ẹ̀sìn tá a sọ bẹ́ẹ̀ fún yín wàhálà àwọn àfa àtàwọn àfa ṣe nídìí ẹ̀sìn yìí ẹ̀sìn kan wọ́n ṣe ìdìmọ̀ rẹ̀ tó Islam láyé ni wọn ò ṣerúṣẹ́ ẹ̀sìn kan láyé tó tó ẹ̀sìn Islam àfi ká sọ̀rọ̀ fáwọn òròrí wọ̀nyí bẹ́ẹ̀ nìkan bá lóun jẹ́ báyìí òun ṣe research àkọ́kọ́ bí lẹ́pẹ́ ń tọ́ fẹ́ ṣe research sí sọ̀ mọ́pẹ́ kírù mi ó jòkó kí ní kàwé sáyẹ́nsì mo fẹ́ ṣe research mọ́ sáyẹ́nsì kí ní báyọ̀ jùlọ lọ ẹni bá ti kàwé mi yọ bẹ́ẹ̀ ni torí mi ọkọ mi ọmọ bẹ́ẹ̀ náà lòpò onúkà tọ́ka gbọ́lá rọ́bà wa tọ́ bọ́ sí di tí wọ́n kó tíra jọ tó lóun ṣe rìsáàsì nípa súnà rìsáàsì kí ló fẹ́ ṣe nípa súnà ńbọ ló ti ké súnà gbogbo àwọn àfáà láyé níjọ́ tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ níbìkan ẹnìkan dìde ọ sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ lọ farabalẹ̀ ó ní gbogbo tẹ́ ń sọ yìí kò sọ̀rọ̀ ó ní wọ́n dá yunifásitì lẹ̀ ní Íjíbítì wọ́n dá yunifásitì lẹ̀ ní Saudi wọ́n dá yunifásitì lẹ̀ ní Morocco wọ́n dá yunifásitì ọwọ ní gbogbo yunifásitì yìí wọ́n ní kismul hadith department of hadith wọ́n ní lẹ́yìn àwọn department yìí àwọn professor wa kún bẹ́ẹ̀ gbogbo àwọn professor yìí pátápátá wọn ọ̀sọ́ ọdún tẹ̀ ń sọ yìí gbogbo àwọn yunifásitì yìí ọ̀sọ́ níbo lẹ́yìn tiri tí so gbogbo èèyàn tó bá sọ̀rọ̀ náà ká máa sọ pọ́ sọ̀rọ̀ gbogbo ẹni tó bá kàwé ká máa kàwé rẹ̀ kúwe gbogbo ẹni tó bá kọ̀wé ká máa pọ́ kọ̀wé àwọn àwọn àwọn èèyàn ò sí kàkún ní sókè ọ̀rọ̀ mi ẹ má dara yín làmú ẹ sì má kóra yín sí wàhálà láti láyé láyé láyé láyé láyé ni wọ́n ti kúrọ́ mọ̀dodo anabi ń bẹ láyé kòrókòrókòró báyìí wọ́n yẹ wèrè ni anabi ń bẹ láyé báyìí wọ́n ló kúrọ́ ni ń bẹ láyé báyìí wọ́n ló lóògùn ni kò sì pamọ́ sí gbogbo yín pọ́lọ́run lọ́kan lòun njọ́ títí ń rán àwọn anabi wa ó ní ọmọ pé la ilaha dìsín dìsín àwọn kan ní mẹ́ta ni dọ̀là nísìnyí wọ́n tún ní wọ́n tún gbé mẹ́ta lọ́wọ́ báyìí wọ́n lọ ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run mímọ́ ọlọ́run pọ̀ kan ní mi wọ́n ń gbé mẹ́ta ní ọ́ nígbọ̀ kan ní wọ́n ń gbé mẹ́ta ní ọ́ àwọn àtọ́lọ́njọ́ ń fa àdìsí sọ́mi èèyàn tó lé bọ́ọ̀lù ń fàjẹgbẹ́ ni ò ní bẹ́ẹ̀ yẹ dẹ́gbẹ́ rẹ̀ fàjẹgbẹ́ ńgbà wọn ti ń bọ́ọ̀lù ń fà tí wọn ò jáwọ́ lẹ́yìn ọlọ́run dìbà àti wáyé ọlọ́run ò sì torí ẹ̀ ya sánmọ̀ lé wọn lérí wọn ò torí ẹ̀ má rí ṣe wọn ò torí ẹ̀ má fẹ́ mi wọn ò torí ẹ̀ má bímọ wọn ò torí ẹ̀ má gun mọ́tò dáadáa ayé wọn ń da wọn kọ́lé abẹ́ kọ́ ni kẹ́nìkan máa yẹ pẹrẹ súnà kò ní torí ẹ̀ má ríṣe o ẹ má dààmú ara yín kò ní torí ẹ̀ má kọ́lé ńlá ẹ má dààmú ara yín kò ní torí ẹ̀ má gbayì ẹ má dààmú ara yín kò ní torí ẹ̀ má gùn kọ́ ẹ má dààmú ara yín sọ́bọ́lọ́ ni wọ́n ń bújú òsè gangan wọ́n ń gbé mẹ́ta ni òun náà ń gbé mẹ́ta kọ́ ọ̀kan mi wọ́n ń gbé mẹ́ta ni wọ́n ń fa dìísìn àbí wọ́n máa fa ni àbí kúrò aláwò parẹ́ wáyìí láwò kún parẹ́ àmọ́ sáré sáré sátì náà máa lọ àǹfààní nù bó ti rí un èyí ọkàn wo pé èwo lòdodo tó kílíà ni yóò ṣe kí ni ni yóò dì mú ẹ má dààmú ara yín ẹ̀yin mùsùlùmí ojú ọ̀nà súnà lọ́nà tó ṣe kí ni tó kílíà tó ṣe kí ni ìwà kílíà rẹ̀ wá yanjú kò túmọ̀ kò ní ní kò sí lẹ́ni tí ọmọ ṣe kí ni ọmọ wọn máa tí wọn ti máa ta kótó àlìkí àmọ́ ọlọ́run èdè àwọn ọ̀tẹ́ ẹ̀sìn sí ni àwọn sì palẹ̀ mọ́tò kúnná nǹkan mẹ́wàá wọn lélẹ̀ tí wọ́n fi fọ́ ẹ̀sìn pé táwọn bá ti ṣe mẹ́wẹ̀ẹ̀wá yìí ẹ̀sìn ti fọ́ àkọ́kọ́ kò fẹ́ wọn ò fẹ́ kó sí ti ń jẹ́ pé eléyìí mùsùlùmí kan ní láyé mọ́ o wọ́n sì ti sọ sí di eléyìí ní tọ́kì àbí nísìn ẹ tọ́ka pé ta ló di mùsùlùmí ayé ẹ tọ́ka yìí èyí ò ti yanjú ìkejì ń bẹ wọ́n fẹ́ kánṣu kùránì àti súnà nísìnyí náà ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àwọn èèyàn ń kàlù kúránì nísìnyí ntí mẹ́bẹ̀ wọn fi ṣiṣẹ́ mọ́ látẹ́kẹ́rẹ́bù zìnà gbogbo yẹn náà ní gbé ẹ má ṣe zìnà ẹ má ṣe zìnà àwọn tí ń ṣe lọ́pọ̀ iná malakamuru wálé mẹ́yìsírù wálé ansọ́bù wálé asàlámù rìjísù ọmọ tí òkú lù àwọn àbá wọn ọmọ fọtí ló ṣe kí alákùránì mọ́ lọ́dọ̀ àwọn èyí wọn. ẹ má ta tẹ́tẹ́ kálukú náà lẹ́mìtì ẹni sẹ́yẹ tẹ́tẹ́ ń ta tẹ́tẹ́ lẹ́mìtì ẹni lẹ́dí glo àwọn ẹ̀mí sì ń lọ bàbá jẹ̀bú gangan tẹ́ ó mú lọ́wọ́ a sì ń ka yín náà mọ́lẹ́kámúrù wọ́lẹ́ mẹ́yìísírù wọ́lẹ́ ànsọ́bù wọ́lẹ́ àsìlámù ẹ̀ ń pé ànsọ́bù wọn ò àwọn èèyàn má à ń yẹsẹ́ wo àwọn a sì ń ka pé ọ̀dà à ń ka pé ọ̀dà ẹ̀ mọ̀ pé wọ́n ti palẹ̀ mọ́ nù. No? akànkà ni iṣẹ́ òsèké ni ìyàwó Aisha ó ní nígbà táwọn wà lọ́dọ̀ ànábì bí àyà mẹ́wàá bá sọ̀kalẹ̀ àwọn tọ̀ àwọn ọ̀ha àwọn ọmọ àwọn ọ̀wà fi ṣiṣẹ́ káwọn tó ké mẹ́wàá mi àwa ń à ń tọ̀ àfi ṣe kíni wọ́n ti kó lẹ́nu ọkàn wà nù tákàdá ni súnà wọn ń palẹ̀ mọ́ lọ́wọ́ yìí o tí a bá ti dáyè méjì ilẹ̀ fún wa bí gbogbo súnà ti tán tó bá ti di pé ṣé buhari yẹn gan ṣé tíra wa buhari yẹn ni tíra wo gan lọ́lá láàfin àjù buhari lọ́nu islam lẹ́yìn alukurani bàbá ti wá ṣe iyèméjì sí buhari súnà ṣe kíni súnà ti wónù súnà ti wónù ìpalẹ̀mọ́ àti palẹ̀mọ́ súnà ní gbogbo wàhálà buhari dé yìí alọ́kùnrin ń ṣèwé ní magiribi lóṣù tó lọ ń ṣe ìwé wo ló ṣe kí ló kọ́ síbẹ̀ nígbà tó ṣèwé ohun tán gan ọ́ọ̀lù tó ti fẹ́ lọ́ọ̀ṣì ẹ̀ wọ́n àyọ̀ náà fi kọ́ náà ọ́ọ̀lù yẹn chairman of government ní ọ́ọ̀lù tóun ń ṣe chairman bẹ̀ kí wọ́n ti lọ́ọ̀ṣì irú tíra yìí díẹ̀ lẹ́rí wọn o àyèmáyé ń bọ̀ o torí wọ́n fẹ́ palẹ̀ mọ́ súnà ni o ọ̀tẹ́sìn ní ń lò wọ́n o wọ́n sì máa lo ẹlòmíì tí ò ní mọ̀ pé tí ó rò pé òun kàn dé òun discover kí ló ń discover àwọn tó súnmọ́ Buhari ti pìtẹ́ wọ́n ti parí ẹ̀ ọmọ ẹjọ́ mi lónìí wo ojú òun bí ọ kí ló rí kí ló mọ̀ ìwé wo lọ àwọn òròrí kan tí wọ́n kàn dá sí ọlágbádá ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n fi kó sí à ń palẹ̀ mọ́ tẹ̀dímírù àkàlákìlì mùsùlùmí náà wà ó kó lè hìm wọ́n fẹ́ dọ́kọlọ mùsùlùmí wà tiwa wọn tẹ́ẹ̀dì mùsùlùmí tí ò ní níwà báwo ló ṣe jẹ́ mùsùlùmí tẹ̀ ní níwà ara ń jábẹ́ fi palẹ̀ mọ́sálàmù náà sẹ́yìn ọmọ ni wọn ò fẹ́ ká níwà mọ́ lóbi jásí pé a máa bá àwọn ahlùsùnà wal jamaa sọ̀rọ̀ ẹ lọ lè níwà omi fáwọn òmùrùn tàfíà ọ̀rọ̀ tí ó tó fúyẹ́ mọ́ ma àwọn káwọn wá sí kan bẹ tí mo ti ṣe kọjá tó yẹ pé ọ̀rọ̀ ni mo gbọ́ tí mo fi ṣe ìyá ìyá ọmọ àbọ̀ ọmọ wa bá mi lọ́fíìsì wọ́n sì mọ ọmọ alẹ́ wọn lẹ́yìn ọkọ̀ gun lọ́bẹ̀ ọ̀daràn gbèsè ogé ṣòkòtò òǹgómi lọ́bẹ̀ ìyàwó lé rẹ̀ irú pálapàla bẹ́ẹ̀ gbogbo àwọn tá a bá ti fara tì sí súnà kọ́dà bọ̀ fara tì sí súnà náà islam kan ọkọ kó wá bú ẹ jẹ́ kí wàá wá gan ó péyàn sínú hmm, ìwà rẹ gbọ́dọ̀ péyàn anabi níwà níwà púpọ̀ ńgbà tọ́lọ́hún oró yẹ ó níwà ìnákàlà àlá tashkiku li mùsùlùmí nàbì dinihim wọ́n fẹ́ kí mùsùlùmí máa dá òtún pé sẹ́sìn lẹ̀sìn yìí ṣá ẹ̀yin náà wò ó nísìnyí ẹ máa wò gbogbo bíi tí wàhálà ti ń ṣẹlẹ̀ láyé bí wàhálà yẹn bá ṣẹlẹ̀ tó bá jẹ́ mùsùlùmí ni wọ́n ní tẹ́rọ́rìstì ni tó bá jẹ́ bomi wọ́n ní pẹ̀lú kan o sẹ́mi kí mùsùlùmí kọ́ máa wò pé à ṣé ṣé ṣé crime lẹ̀sìn yìí ni ó dàbí nípa àti àṣẹṣe yìí gan criminal ni wọ́n o mùsùlùmí àwọn afẹ́ máa fojú wa máa kò ní fẹ́ wọ́n mọ̀ ọ́n ní wọ́n ń ṣètò ẹ̀ fún wa ni ó ti sọ̀rọ̀ kan kọjá lálùkọ̀ nàìjíríà yìí gan eri wa gbọ́dọ̀ pé ń ìran olórí ìrẹni tí ń joyè ní sàbòsí o ẹ má dààmú ara yín nígbà tí láyé Abacha Láti Jákàndé ó gba mínísítà Babátọ́pẹ́ òun náà gba mínísítà ẹnìkan ò rojọ́ Babátọ́pẹ́ Láti Jákàndé wọn kọ́ dalẹ̀ ọmọ Yorùbá ṣé Babátọ́pẹ́ sọ Yorùbá ẹ mọ̀ pé mùsùlùmí ni wọ́n ń ṣe kí ni mo ọbọ tó ọbọ jákàndé sì ti jẹ̀bi ti pé torí òun ló lọ́ǹṣì lẹ́kọ̀ọ́ yìí pé gbogbo ẹni bá ní sàádà tànàwíyà lọ́wọ́ tó ní sàádà tó jí lọ́wọ́ kí wọ́n máa gbà kọ́ máa ṣe teacher Islamic studies àti Arabic òun lọ́jà òun ké wórí sẹ́ ẹ̀sẹ̀ tó sẹ́nu kọ̀ wá sí ní tí ó ṣe tí ó dà á mọ́ torí pé wọ́n fẹ́ máa da wàhálà sí mùsùlùmí lágbádá ẹ̀yin ọ̀sà kíyèsí ni tí mùsùlùmí kan bá da aládùúgbò wọ́n tún máa béèrè pé ẹ̀dá kò ṣe mùsùlùmí ní sá tọ́ba tó wá jà fa wọn àbí lọ́ọ́ rẹ̀ pé ẹ̀rọ kan sálàjì lẹ́yìn ni àbá fa bí ẹni pọ́ ẹni tó bá ti jà fa òun dandan ni kọ́ jẹ́ èèyàn bú nínú sẹ́ súnà náà ni nítorí wá kan àwa ta ń gbọ́ wá sí káàkiri ọ̀rọ̀ tí àfa mi tó kù bí sọ ní sẹ́ ká kéwú ó ṣe kókó bẹ́ẹ̀ ọba kéwú yọ ọmọ dẹ̀sí rú ni o ẹ lọ lè wọlé kéwú ó ṣe kókó lẹ́yìn eléyìí ń ẹ láàfẹ́ sìn mo sọ ní conference ní òní náà èèyàn gbọ́dọ̀ máa lórí nẹ́ẹ̀tì kọ́mọ lọ́ndà lódù kó lóun rí fatuwa àwọn àfáà mufti pọ̀ lérí nẹ́ẹ̀tì ṣé à ń ṣe fatuwa lérí nẹ́ẹ̀tì alùsùnà ń ṣe ń bẹ̀ mọ̀tòrídìí ń ṣe ń bẹ̀ bọ́ ọ bá ti fẹ́ béèrè béèrè láàfáà súnà tó máa béèrè ẹ̀sìn ní ọwọ́ rẹ̀ kódà tó bá kínní kan tó bá kà tán gbẹgbẹ́ wà kínní yìí ni mo ṣe kínní mọ̀kà lórí nẹ́ẹ̀tì fatuwa kiri nẹ́ẹ̀tì o nẹ́ẹ̀tì ìsàfà o bẹ́ẹ̀ bá kọ́ sẹ́ni náà ti pé ẹ̀dá kan mo fẹ́ ya wèrè wọ́n sọ pé bó ti ya wèrè rè kò sí ní tẹ́ béèrè tí íńtánẹ́ẹ̀tì ò ṣe kí ni gọ́ọ̀gù ń dẹ́nibọ̀dì lóhùn ni bọ́bá ti béèrè fatiwa ẹgbẹ̀gbẹ̀rún fatiwa náà ṣe ni. àwọn ni wọ́n yọ àyọkà fún wa láti mú Al-Qur'an káfíṣí lóko ìfẹ́lẹ́ ìfọ́gbọ̀n mẹ́ṣkúrò السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد لأن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغ لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين أنتم مسلمون وإن تولوا فقل أنذرتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم من القوم ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تشاء àwọn ṣe wọ ọlọ́wọ́ wa ṣe ni abdulkashif abdulkabir kun nasir kun nasir al-akbar náà àwọn ni ìmáàmù àgbà mọ́sálásí fádórí àjá wọ́n sì jẹ́ olùdarí àgbà wọ́n lè tó náà pé dáàbò hijira àwọn náà ti Ah, wọ́n sì ti kọjá lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá ojú àwọn àbá alùsùnà ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n amòye ni wọ́n olùfarabalẹ̀ ènìyàn ni wọ́n ah, fún àwọn ṣé ìwádìí ẹ̀bí pé wọ́n wọ́n wá pa nídàálẹ́kọ̀ọ́ bí báyìí bí pé wọ́n rí wọn ah, níbi tí ọlọ́run pé wọ́n rí wọn dé èyí tá a gbogbo tọ́lọ̀ wọ̀ bẹ́ẹ̀ tí kò bá sọ̀rọ̀ níbi gbogbo lọ́fọ́ ìdìbò bẹ̀rù wá jáde ọ̀yà tàbá tà ní mẹ́ṣíkọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. ìtọ́fẹ́ bá a sọ̀rọ̀ lórí ni asọ́nàtò wà mọ̀kòwò àṣírí àṣàmẹ́ ìdílé àgbè ní sọ́nà sọ́nà wà mọ̀mọ́ àti àgbọ̀yé lápapọ̀ ṣàmẹ́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 إخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته arúgbẹ́ fọlọ́run ọba àlékiọlá tó fi ìyọ́nú ẹ̀kọ́ wa jọ nínú mọ́ṣáláṣí mi lénìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà là ń tọ́ ọlọ́run ọba àlékiọlá kó má fi ìbínú ẹ̀ kó má fi tú wa ká wo ń sọ kọ́lọ́run ọba kó ṣe ní ìbálẹ́jọ́ dáadáa fún wa nílé ayé ń bí àtìrẹ́gbẹ̀rẹ̀ àlùkìyàmà sókè tó máa bọ́rọ̀ mi lọ mo fẹ́ tọrọ gáfárà pé ká kí n ṣe mọ̀hádọ́rọ̀ yìí lórí ìjókòó nínú ọ̀rọ̀ mi àdí pé tábà ń yìí lọ a máa rí pé ìbáṣepọ̀ wà gbogbo ń ta fẹ́ sọ náà lórí sunna ni so a máa rá àwọn ìbáṣepọ̀ a máa eh, repetition nínú tí a máa bára wa sọ lórí ọ̀rọ̀ sunna yìí pàápàá jùlọ ntí àfáà tí wọ́n ṣe mahadum alákọ̀ọ́kọ́ tí wọ́n bá wa sọ ọ̀rọ̀ lé lórí. now lára àwọn ẹ̀rí tí wọ́n kà síwájú wọ́n sọ pé ọlọ́run bá àlékẹ́ lọ́sọ pé wa man yushaqiqi rasul min ba'di ma tabayyana lahul huda wa yattabi'. غير السبيل المؤمنين نوليه ما تولى ونسله جهنم وساءت مصيرا ọba ìdá sọ pé ẹni tó bá ṣe ìgbẹ́rùgbọ́n rí sànà bíi òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kí wá ṣe yẹn nìkan wàyẹ̀ tẹ́bi ghayra sẹ́bílì mùmìnín ó wá rí ojú ọ̀nà táwọn mùmìnín tí wọ́n ń gbà òun wá lójú ọ̀nà tó ń gbà yìí kò tẹ́hun lọ́rùn ọ̀nà míì wà tóun lè gbà ń tóun ọlọ́run ọba àdékẹ́ sọ fún pé ó sọ fún wa pé nínú ìjìyà táfi jẹni ni pé a ṣe ọ̀nà yìí a ṣe lẹ́ṣọ́ fún nuwalihi ma tawalla nítorí dojúkọ ẹ náà láàjò mọ́ bá lọ wanuslihi jahannam awàjò wọ jahannam wasa atmasira ibi ibi bí aburú ibìdé sí aburú òun ni jahannam jẹ́ ọlọ́run bá àdìgbò sọ pé yattabi ghayra sabilil mu'minin lọ́jọ́ tí yáyà yìí ń sọ̀kalẹ̀ alladhina humul mu'minuna waqtadhak humus sahaba àwọn tí yáyà yìí ń sọ pé mu'mini ni wọ́n àwọn ta ni àwọn sahaba ni kì ṣe mi kì ṣe yín kì ṣe Bakr Zaid àwọn tí yáyà yìí ń sọ pé ẹni tó bá gbójú ọ̀nà wọn jù sílẹ̀ ojú ọ̀nà àánú ló wà làwọn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run bá àdìgá sọ fún wa pé bó ti ń yàn fún wa ká tẹ̀lé súnà sallallahu wa sallam òun náà ni ó ń jẹ́ yàn fún wa ká tẹ̀lé súnà àwọn sàhábà òjíṣẹ́ ńlá muhammad sallallahu wa sallam nínú àyà mi ọlọ́run bá àdìgá sọ fún wa pé wasabikunal awwalun àwọn tí ó ti ṣíwájú nínú kó bá lè clear sí wa torí pé ọlọ́wọ́n bá lè kí ọlá kádánù àyà tí mo kà sí wájú ọmọ níjà kí rasul ọlọ́wọ́n bá lè kí ọlá fi klọ́ọ̀sì kan síbẹ̀ wọ́n gbé mímbàdì má tabayyana láwùl huda lẹ́yìn ìgbà tí òdodo fojú hàn fẹ́ nìyí ló decide pé òun ò ní tẹ̀lé súnà òjíṣẹ́ ńlá mọ́mọ́ sàlùmọ́sà ayé ilé tí mo fẹ́ kà yìí tọ́lọ́wọ́n bá àdìgá sọ pé as-sabiqunal awwalun táwọn ṣíyà bá àwọn sàábẹ́jẹ́ kùfàr lára àwọn ayé àtẹ́lù lélẹ́yìí ọlọ́run bá adékè ọlá kò filẹ̀ báyìí ó wá ṣàlàyé pé àwọn wo ni asabikuna al-awwalun oni minal muhajirina wal ansar minal muhajirina wal ansar ọlọ́run bá adékè ọlá tẹ̀síwájú walladhina taba'uhum bi ihsan limadha hadha shart ọlọ́run bá adékè ọlá àtàwọn tó wá tẹ̀lé wọn lórí dáadáa torí pé bó ti di pé àwọn sàábè jíṣẹ́ ńlá mọ́mọ́ sàsílám bó ti di pé wọ́n ń di ẹyọ láti rí àwọn èèyàn tó gbé bídíà dání tí wọ́n ń fojú wọn tó ń fojú hàn kò sí bídà lọ́dọ̀ àwọn sàábè jíṣẹ́ ńlá sàlàsàlàm bídà tó wà lọ́dọ̀ àwọn tàbíìn ó kéré ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tábà ò tàbíìn bídà tó tóbi bẹ̀rẹ̀ sí ní fojú hàn láàfin nínú sọ́yìn muslim tó wá bójúṣẹ́ ńlá mọ̀mọ́ sálàm tó ń béèrè pé akhbirni an islam akhbirni an iman akhbirni an ihsan lára tí imam muslim tí wọ́n fi gbóòkùn ju bukhari lọ tabagbe sọ́hí bukhari àti sọ́hí muslim sílẹ̀ sọ́hí bukhari ó lálàáfíà ju sọ́hí muslim lọ torí pé imam bukhari ní májẹ̀mú kan májẹ̀mú tiẹ̀ ní pé gbogbo ẹni tá a bá gba hadith ẹ̀ nínú tíra yìí tó sọ pé lágbájá sọ fún mi pé tàmẹ̀dún sọ báyìí ó gbọ́dọ̀ clear yìí pé lódodo ni lágbájá pàdé tàmẹ̀dún kì í ṣe pé tó lágbájá yìí tó olùfọkàntán ni ẹni tó gba hadith náà lọ́wọ́ olùfọkàntán ni kì í parọ́ ìyẹn ò tó fún Imam lára àwọn májẹ̀mú ni Imam Bukhari ni pé shurut alukiu ẹni yẹn gbọ́dọ̀ pàdé ara wọn so níbi ìfẹsẹ̀rinlẹ̀ sọ́yìn bukhari ó ṣíwájú sọ́yìn muslim ṣùgbọ́n níbi ìtò hadith àti níbi ìṣàlàyé hadith sọ́yìn muslim ó ṣàgbà sọ́yìn imam bukhari so imam, imam muslim máa sábà mú ìdí tí hadith fi wá imam sábà mú wá bàtí máa ní sábàbù nùzúl fáwọn àyà kùránìyà àwọn àyà kùrán lamani sábàbù wùrúd fáwọn àhadith kọ̀ọ̀kan hadithi hadithi uh, yẹni baynana nahnu julusun inda rasulillahi sallallahu alaihi wasallam dhata yawm istala alayna rajul shadidu bayadi thiyab shadidu sawadi sha'r la yurafu alayhi atharu safar wala ya'rifu minna ahad ó fẹ́ lè má sọ ẹni tí ó mọ hadithi Imam Muslim ṣàlàyé pé ìdí tó fa hadithi ni pé àwọn oníbídíà kan jáde lọ́jọ́ náà lọ́hùn tí wọ́n sọ yìí pé al unuf ìtumọ̀ amru unuf ni pé ọlọ́run ọba àlékè ọlá kò mọ ohun tí ó ṣẹlẹ̀ àgbà tí nǹkan yìí bá tó ṣẹlẹ̀ tán àwọn tí máa ń sọ ilé yìí ghulatul qadariyya àwọn tó yẹ pé wọn gba kádàrá gbọ́ kí wá ṣe pé wọn gba kádàrá gbọ́ nìkan àwọn tún wá ṣàṣejù nínú àwọn tí ò gba kádàrá gbọ́ al àwọn tá à ń lára pòsíṣàn wọn náà ni pé wọ́n máa ń sọ pé kò sí kádàrá ṣùgbọ́n táwọn mọ̀tẹ́sílà máa ń ṣe ni pé táwọn máa ń sọ ni pé ìnáláha láyẹ̀kùlùkùṣàr ọlọ́run bá àlíkíọ́lá kì í ṣe òun ló dá aburú so àwọn afọ́ máa ń bà láyẹ̀kùlùkùṣàr àwọn tí àdìsí tó ti torí wọn wá àwọn afọ́ máa ń kà fárọ̀ wọn ni torí táwọn ń sọ ni pé ọlọ́run bá àlíkíọ́lá ìmọ̀ ẹ̀ kúrú síbi àwọn nǹkan kan kì í ṣe gbóhùn kan bá àlíkíọ́lá mọ̀ من قال مثل هذا القول كفر وخرج من دائرة الإسلام فالله على كل شيء بصير وهو على كل شيء شهيد وعلمه يحيط بكل شيء المهم àwọn tí wọ́n gba hadithi wa látọ̀dọ̀ abdullahi ibn umar wọ́n ní pé ńgbà tá a gbọ́ táwọn èèyàn sọ báyìí àwa ní ẹjẹ́ àti ẹ̀wọ́ àwọn sàábé ànúbí sàlám lọ wọ́n bá wa yanjú ọ̀rọ̀ yìí wọ́n ní àwa ṣe hajj àbí umrah alaxtilafi yẹni indahun àwọn tí wọ́n rántí bí wọ́n ṣe hajj ni wọ́n fẹ́ lọ ṣe ni àbí umra hajj àti umra tí wọ́n lọ ṣe yẹn wọ́n fẹ́ wò pé tó á pàdé kan náà àwọn sábẹ́ òjíṣẹ́ ńlá mọ́mọ́ sallallahu alaihi wasallam pé bóyá yóò wá ṣe hajj àbí kó wá ṣe umra ká lè béèrè nǹkan yìí lọ́dọ̀ ẹ̀ lára àwọn píríncípù tá a gbé dání gbogbo ìṣesí àdìsọ́kàn ìjọsìn tá a bá ti rí sábẹ́ kan kó ṣerú ẹ̀ bídà ni lára tí abdullahi náà bá sọ fáwọn khawarij nìyẹn ìgbé a ah, ẹ̀yin lè ha quran àwọn sàábẹ̀ òjíṣẹ́ lámọ̀ sàsàm ní quran sọ̀kalẹ̀ lélẹ́ lórí mi ò wá rí kankan nu àwọn sàábẹ̀ òjíṣẹ́ lá láàrin ilé ni ó tó lánù kéèyàn mọ́ kan nu àwọn sàábẹ̀ ànábì sàsàm kó lórí tí yàn dúró lé lórí àwọn sọ fún abdullahi ibn umar wọ́n ní nísìnyí láwùjọ wa ara àwọn èèyàn kan tó yẹ pé àáfàá ni wọ́n hakadha warada fi lafz àáfàá làwọn yìí lára wọn ni ma'bad juhani yaquluna anna al-amra unuf wọ́n sọ pé ọlọ́wọ́n bá lékè ọlọ́wọ́ mọ̀ nǹkan àgbà tó bá tó ṣẹlẹ̀ tán ni abdullahi ibn umar wọn sọ pé sami'tu abi ó ní tẹ́ ó ní pé ẹ sọ fáwọn yẹn o tẹ́ ẹ bá pàdé wọn ipe abdullahi ibn umar bari'un minhum mo gbọ́ pábọ́sẹ̀ kó lẹ́nu ẹ̀sìn tiwọn wọ̀hún bọ̀rọ̀ áhùn minhu àwọn náà wọn sí lórí wọn sí lórí ẹ̀sìn kan náà pẹ̀lú èmi abdullahi ibn umar ó wá mú hadithi tu abi mo gbọ́ tí bàbá mi tani bàbá ẹ̀ umar bin khattab tó ń sọ yìí pé lọ́jọ́ kan àjókòó pẹ̀lú anabi sàlám arákùnrin kan tá a dámọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tá a ti lọ ni pé ọlọ́run bá àdékí aṣọ yìí pé wàlẹ́dínà taba'uhum bi ihsan àwọn tó bá tẹ̀lé àwọn sàbí májèmú àwọn pé tó àwọn kì í ṣe gbogbo ọlọ́yẹ̀ ká tẹ̀lé ẹni tó bá pẹ́ ti tẹ̀lé wọn ó bá bàtà àwọn sàbí mu láṣẹ kí ni látẹ̀lé ọlọ́run bá àdékí pé radiyallahu anhum wa radu an ọlọ́run láti yọ́nú sí wọn àwọn náà yọ́nú sọ́lọ́run bá àdékí lá eléyìí ó tún jẹ́ ìdá ìfèsì fáwọn ṣíà pé àwọn sábẹ́júṣe lámùmọ́sálàsálàm ọlọ́wọ́ bá àdékẹ́ láti yọ́nú sí wọn kò yọ́nú sí wọn nìkan ó ní wàhádàláhùn wàhádàláhùn jannatin tajiri tahta al-anhar kódà aljanna tí wọ́n wọ̀ ọlọ́wọ́ bá àdékẹ́ láti pèsè ẹlẹ́ ẹgbọ́n ọlọ́wọ́ bá àdékẹ́ nífẹ̀ẹ́ wa ìta ṣe ó gbé ẹ̀gzáàmù fún wa ó tún wá fún wa ní expo pé exam tẹ́ bá ṣe tẹ́ bá ti pass ẹ̀ ẹ wà àlùjánà àlùjánà tẹ́ wọ̀ yìí ẹ̀yẹ tó wá fún yín ní expo nǹkan tẹ́ ṣe ni ẹ ṣáà ti máa tẹ̀lé súnà jíṣẹ́ lọ́mọ mọ́sálásálàm ẹ sì máa tẹ̀lé báwọn sàábé ṣe gbọ́ súnà yíyé bó ṣe gbọ́ ṣe gbọ́ yé sí táwọn yẹn bá sọ̀rọ̀ súnà tó sọ̀rọ̀ pé sàlàfíà kì í ṣe tó jìnnà lára àwọn tíráṣẹ̀ ń báyé tí gbogbo wa kàn lè kéwu òní arba'in an-nawawiya ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdífì yìí ó wà nù àrùbá iná náà wíyá torí pé àfa sọ pé n tó jẹ́ gbòǹgbò ẹ̀sìn lòun fẹ́ ká lòun fẹ́ kó sínú tíra yìí ní àrùbá iná nìyí náà sọ wá pé àdífì wà nù mọ́jà mọ́tọ̀bàrà ní kó lẹ́nu mi ò gbọ́ rí so la fi ń rí kéèyàn ẹni tó jẹ́ mùdírì ilé kéwú kó máa sọ pé ẹ sọ Bukhari wọn kó jọ lẹ́yìn ìgbà tí imam Bukhari tó kú lẹ́yìn two hundred years جهلا بسيطا هذا جهل مركب torí pé sọ́yìn bukhari tawatara indal ulama ó bitorik mutawatir ìtumọ̀ mutawatir ni pé fi kulli tabaqa látìgbà tí mọ bukhari ti kọ tírà yìí gbogbo tọ́bákọ̀ kọ̀ọ̀kan ìtumọ̀ tọ́bákọ̀ ni pé gbogbo ìpele àwọn afá kọ̀ọ̀kan ni wọ́n ń gba tírà yìí wá nínú tó yẹ ká gbọ́yé nìyí ṣẹ́ríkà kọ tírà ìjọba yìí kí wọn wá kà á tíra yìí sheikh abdulsalam nubrojus alabdulkareem náà kọ mo wá lọ sọjà mo ta mo ra mo wá kà á lé báwọn àáfàá ti máa ń kọ tíra kan nìyẹn ní láyé àtijọ́ wọ́n máa ń ka tíra wọn bil asanid àwọn tó bá jókòó níbi táfà ti ń ka tíra ló máa kọ kalẹ̀ lẹ́ẹ̀fẹ̀rẹ̀ mu tọ́ bìrìwáyàtì yahya ibn yahya al-laythi lẹ́ẹ̀fẹ̀rẹ̀ mu wá tọ́ imam malik bìrìwáyàtì alhassan al-shaybani. Al imam malik ajoko sí halkọ ẹ̀ amma sọ pé hadathani nafi nafi sọ fún mi an abdullahi ibn umar pé abdullahi ibn umar sọ fún ani nabi sallallahu alaihi wasallam pé anabi sọ báyìí àwọn èèyàn máa kọ́ kalẹ̀ ẹni tó gba tírà yìí lọ́dọ̀ imam malik báyìí kí fún yín lápẹ̀rẹ̀ yahya ibn yahya al-laythi tóun náà bá dọ́dọ̀ àwọn ọmọ kéwú ẹ̀ kí ni ó sọ wọn náà sọ pé tó mo gbọ́ báyìí lọ́dọ̀ imam malik pé lágbáyé báyìí sọ fún mi pé lágbáyé kánà ilmu bil asanid ìmọ̀ tá ń gbà wá pẹ̀lú sanad ni lórí pé tíra àwọn salaf tí a bá kọ́ ṣe ojú òwe àkọ́kọ́ sanad ni ó mú wá fún yín pé tíra yìí abalọ́dọ̀ lábáyá báyìí lábáyá báyìí so àìmọ̀ kan ní kí wọ́n sọ pé wọ́n kọ tíra lẹ́yìn Imam bukari so muwata nísìnyí ẹ máa rí muwata tó yàtọ̀ síra wọn torí arrangement yẹn Imam Malik lè má kà á bá kan náà lọ́dọ̀ àwọn àwọn student wọn yàtọ̀ síra wọn alimudawana tó gbé tíra àwọn malikiya riwaya ni riwaya ibn qasim and malik ẹn tó kọ mudawana kalẹ̀ sohnun aw sahnun ló ń bèrè lọ́wọ́ ibn qasim pé kí ni malik rí nípa nǹkan báyìí ibn qasim sọ pé ah, imam malik sọ báyìí lórí hadith báyìí lórí aya báyìí láwọn afáàmọ́ mi sọ pé al-isnadu min din walaula al-isnad laqala man sha'a ma ká tọ́ gbé ọ̀rọ̀ pé lágbára ló sọ fún mi báyìí látọ̀dọ̀ làkàṣègbè mina dín lára ẹ̀sìn wa ni tí ò bá ṣẹlẹ̀ ń bẹ̀ ni ẹni bá wù ni ò bá sọ wù so bá ti máa ń tọ́ pínpín ọ̀rọ̀ ẹ̀sìn ni eléyìí now àwọn tíra tí wọ́n gbà báyìí lọ́dọ̀ àwọn tàbí in àtàwọn tó tẹ̀lé wọn ibi tá a ti lọ ní eh, walladhina taba'uhum bil ihsan ìṣesí wọn gbọ́dọ̀ jọ ti àwọn sàhábé awafemu hadithu wanu arbaini nawawiya wa hadithu irbad ibn sariya nínú hadithi yìí òdíṣẹ́ lámọ́sà sálám ó ṣe wá sínú mọ́ṣáláṣí ni wọ́n ní wá sí ìwà lápàdé bí i pé wajilat min alkulub wa zarafat min al'oyun fakulna ya rasulallah ka annaha maw'izatu muwaddi' fa ausina wọ́n ní wá sí tó òdíṣẹ́ lámọ́sà sálám ṣe yìí ọkọ̀ wa wárìrì a sì ń bu omi ní ojú àwọn ni pé eré òjíṣẹ́ ọlọ́run wọ́n àti tẹ́ ẹ ṣe fún wa yìí gbígbà tẹ́ pẹ́ ń dágbére fún wa ni fa ausina ẹ sọ àsọtẹ́lẹ̀ fún wa sallallahu alayhi wa sallam òjíṣẹ́ lọ́mọ ọmọ sàṣà ntọ́ ọkọ̀ ti síwájú kódà ọ̀pọ̀lọpọ̀ advice tánà mi sàṣà máa ń kọ́ ti síwájú kí ni ìpayà ọlọ́run bá adékíọ́lá ó ní usikum bitakwallah azza wa jal ìpayà ọlọ́run bá adékíọ́lá típayọ ọlọ́run ò bá sí kò sí ní tàfà ò lè ṣe pàápàá jùlọ àwọn tí wọ́n kọ́ ìmọ̀ ilmu usul al-fiqh àfáà tó kọ́mi ní muqaddimati ilmu usul ló máa sọ pé ilmu usul sayfun dhu wajhain aw dhu pé èèyàn lè fi ṣe dáadáa èèyàn lè fi ṣe aburú tó gbogbo àwọn principles yẹn ló mọ̀ so tó bá sọ wọn bá gbé tó eh, al-amru yaqtadi al ẹni táwọn mi bá pàṣẹ ó túmọ̀ sí pé ọ̀rọ̀ yẹn nìkan yẹn ẹni tó bá kọ́ ìmọ̀ òṣùlù dáadáa tó dẹ̀ láburú láti ṣe abẹ́ ìlọ́yẹ pé ayò amúrù amúrù wo ló ń sọ torí pé àlà amúrù yìí nítorí bí sàṣà bá pàṣẹ yìí ó lè jẹ́ ní irshad tí iṣẹ́ ọ̀ràn yàn kódà ó lè jẹ́ lè dam tó yẹ pé àfi ń kọ̀ndẹ́mù ẹni ni so lára ìmọ̀ tó yẹ kí àwọn tullabul ilmi náà kọ́ òní ilmu ilmu usulil fiqh nínú hadithi yìí intanẹ́tì ti síwájú òní ìpayọ̀ lọ́wọ́ bá àlékiọ́lá kéèyàn nínú ọkàn ìpè lọ́jọ́ kan ìyẹn ò dúró síwájú ọlọ́wọ́ bá àlékiọ́lá kéèyàn mọ̀ nínú ọkàn ipe ìdúró ti súnà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ ọgbà kò ní mọ́ ọ̀rẹ́ wá ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọ̀tá ni ó mú wá kódà ìgbà mi a máa jẹ́ inú ẹni tó súnmọ́ ni jù ìtẹ́yìn ó wò ní pé ọlọ́run bá lékè ọlọ́lá ń báná jà in tó sì kọkalẹ̀ òun láàfi ṣe ń tá tẹ̀lé kì í pa afẹ́kí lágbára yọnu sí wa àbí táàkì sí dàmẹ́dùn náà irọ́ kí ni tánà bí sọ báwọn làwọn sàábé ṣe ṣe kà tẹ̀lé lẹ́yìn eléyìí òjíṣẹ́ lámùsọ̀sám ni pé wọ́n sẹ́m ìwà tọ́ à wa in ta'ammara alaykum abdun habashi ó ní lẹ́yìn eléyìí ìmáa gbọ́ àti ìmáa tẹ̀lé ọ̀ranyàn ni ó dọwọ́ yín o mo fẹ́ ka wo n tó ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀ lárúbáwá nísìn Arab Spring tó di báwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jáde against àwọn olórí alára àwọn olórí yẹn ti ṣe mùsùlùmí o adéyẹ tó jẹ́ mùsùlùmí nù wọn gbogbo àwọn ìjáde yìí àwọn revolution protest and something amamẹnubá náà anabisa islam ti mọ̀ pé àwọn nǹkan yìí yóò dá wa lálẹ́ ẹni tán bá fi ṣe olórí lẹ́yìn lórí ó ní kò bá jẹ́ abdul kó habashiyun kì ṣe lárúbáwá èèyàn dúdú ni kí ló dára bí sàmì sọ báyìí àwọn èèyàn tára bí n bá sọ̀rọ̀ minhum kúrọ̀ṣì àwọn tí wọ́n lọ́lá jù náà àwọn ọ̀ràn lárúbáwá tó jẹ́yàn funfun lànà mi ń bá sọ̀rọ̀ ó wá ń sọ fún ẹ pé tó bá ẹrú lọ lọ́wọ́n bá àlékè ọlá fi ṣe olórí lẹ́yìn lórí aleikum madha asẹ́mu wà tọ́ à. òrìṣẹ́ lámọ́ sàsàm sọnù hadithi ó ní fa iná umar ya ishi minkum fasayara tilafan kẹfìrà torí pé gbẹ̀ntọ́ lọ́wọ́n bá àlékè ọlọ́ba فعليكم بسنتي، bi sunnati ẹdi sunna mi mú o wa sunnati lukulafa irọṣidin mahdiyin àti sunna wọn tí ó máa jẹ́ àlééfà lẹ́yìn mi tọ́lọ́mọba àdékẹ́lá tọ́sánà abubakar umar usman ali òrìṣẹ́ lánàá mọ́sán sáà sọ fún mi àtẹ̀yìn ó ní abdu aleiha bin nawajis ẹ̀fẹ̀ yán gan yín your molar teeth torí pé ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ya ẹ̀pẹ́ ẹnu eléyìí ló mọ ọ lọ síbi pé asúnnàtú fi sọdọdọlà awal wà fi fahmihi aṣẹ́rìí innama hiya bi ma'na tariqa wal manhaj wal sabil intan pè ní sunna nínú ohun gbólóhùn ṣẹ̀ríà àbí lọ́dọ̀ àwọn ẹni àkọ́kọ́ òun ni tó jẹ́ pé al-islam al-musaffa islam bá níbi sàlám ṣe ṣe tí ò sí bídà mẹ́ na imam barbahari fi sọ́n tíra wọ́n yí pé asúnnàtú yẹl islam wal islam huwa mada huwa sunna tíra imam barbahari tíra yí pé in tó jọ̀rọ̀ yàn kẹ́ ẹ gbàgbọ́ ohun lélẹ́yìí ẹni tí ò bá tẹ̀lé tó wà nù tíra yìí kò sí lórí sunna àwọn tíra tó máa ń sábà kọ lórí àwọn nǹkan yìí ó ṣàlàyé bí islam ṣe rí tó yẹ pé ẹni tó bá yapa ẹ̀ ó ti kó ní orí súnà òjíṣẹ́ lámù mọ̀sálásálàm kì í ṣe súnà lọ́dọ̀ àwọn àfa usul táwọn àfa ti mẹ́nu bà lọ́dọ̀ àwọn àfa usul àwọn àfa usul usul fiqh kò ń jẹ́ usul dín àwọn àfa usul dín ní táwọn náà ń pè ní súnà ní tó yẹ pé tó o bá yapẹ́ o kó sínú bídà lọ́dọ̀ àwọn àfa òsúlù fíkì ndóka àfa òsúlù fíkì ni pé a fẹ́ yọ òfin báwo la ti ń yọ òfin kéfà nostambit al-ahkam àwọn àfọwọ́ usul fiqh wọn pé tó ibo kí ni masọ́dìrì àkàm níbi láti mú òfin náà àkàm ìdájọ́ ló kan àfọwọ́ oní usul fiqh ilmu usul arba'u ilmu usul arba'u àkàmù adilatun dalalatun hukamu ọmọ kàkàlẹ̀ kí ni àwọn kí ni ilmu usul kí ló dá lórí bá ti ń yọ òfin bá ti ń yọ àkàmù. àwọn sọ wọn pé òkè súnà lọ́dọ̀ táwọn gbogbo ń tabá lè yọ òfin bẹ́ẹ̀ ni ntànàbí sọ ntànàbí ṣe ìtura àwọn èèyàn tí wọ́n ń ṣe tó dákẹ́lẹ́ lórí takrir lọ́dọ̀ àwọn àfa aládìf báwọn wa ṣàlàyé gbogbo ntànàbí ń ṣe ni súnà lọ́dọ̀ wọn kódà iye irun funfun tànàbí ní wọn kọ kalẹ̀ bánàbí ti ń rìn wọn kọ kalẹ̀ irú aṣọ onímọ̀ wò wọn kọ kalẹ̀ báwo lànàbí ṣe rí gangan sallallahu alayhi wa so lọ́dọ̀ àwọn afá aládìsí nísìnyí àrí súnà tó jọ̀ràn èèyàn torí pé n tó kà ní pé kí ni kàkó gbẹ̀ kalẹ̀ àrí súnà tó yẹ pé èèwọ̀ ni kalwisol báwọn afáwa ṣe ṣàlàyé káfóbìnrin ju mẹ́rin lọ haramu ni fáwa kà ṣe. a rí lára àwọn èèyàn tó máa ń ṣe tí wọn kì í àwọn oníbìdà máa ń ṣègbọ́yé àwọn tá a fẹ́ súnà náà máa ń ṣègbọ́yé òṣìṣẹ́lá mọ́sànsánlá ọ̀pọ̀lọpọ̀ gbà ìró ní máa ń ró izar kí àwọn pé bá nàbí ṣe ń róró yẹn lèmi náà fẹ́ ro àwọn afáà sọ pé haram ni kéèyàn ṣe bẹ́ẹ̀ láwùjọ tí wọn bá ti kí ń róró tó pé Indonesia lèèyàn wà àbíyàn wà nílẹ̀ Yíbò àbíyàn wà ní Yemen tó pé wọ́n máa ń róró sórí rìdá wọn kò sí láìfí tí wọn bá róró ńlẹ̀ Yorùbá tí ìròyìn rò ti gbajúgbajà ẹ̀ṣẹ̀ ni téèyàn ṣe yẹn torí pé òjíṣẹ́ ńlá mọ́mọ́ sọ̀sọ́ kọ̀ fún wa ká wọ aṣọ tí wọ́n ń pè ní libasu shura libasu shura laṣọ tó àmọ̀ páwọn èèyàn kì í wọ̀ láwùjọ á dá yàtọ̀ níbi tá a bá wà so àwọn súnà tó jẹ́ jìbìlì yìí tó ń pàdánù bí ṣe ń ṣe nǹkan náà wà ìyẹn àwọn àfa aládìí wọn ṣàlàyé lè so lẹ́nu ọ̀dà níbi tó ti ṣe pàtàkì nínú àwọn àfọ̀hún ní sufi nísìnyí ẹlẹ́bi tó pé òun sùn lójú oorun sọlátò fàátì nísìnyí ẹni tó gbà wá nípa òun sùn lójú oorun ni òun tẹ̀ dáná bí lójú oorun sọ fún pé gba sàlátù báyìí tó bá ti ṣe yóò ní ládàá six thousand so ní tẹ́bẹ̀ lọ́wọ́ ẹni yẹn pé ta ló rí lójú oorun ṣàlàyé ẹ̀ fún wa tẹ tó o bá ríyàn dúdú lójú oorun tó nípa ànábì lòun irọ́ ló pa ànábì òun ṣèyàn dúdú tíyàn bá rí t-shirt tó dé cap tó ní pé Muhammad ni ni ànábì ò ní àpíà sí ẹ bẹ́ẹ̀ tó bá jẹ́yàn funfun ni a wà padà sí àwọn tíra àwọn àfáàládì pàápàá jùlọ àwọn tíra àwọn tí wọ́n ń pè ní tíra àwọn tíra shama'il ashama'il al-muhammadiyya imam tirimidi kọ tíra kọ bẹ́ẹ̀ wọ́n describe ànábì bó ti rí gangan tí wọ́n bá rẹ̀ ń tó fárun gbọ̀n lójú oorun tó nípa ànábì lòun irọ́ òdodo làwọn bí sọ pé tó o bá rí mi lójú ohun èmi lórí ṣùgbọ́n àwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ àwọn sàábẹ́ ni táwọn bá sọ pé aráàlọ́bì ní sìn á béèrè pé ẹni tó rí ẹ̀ báwo ló ti rí àkọ́kọ́ ni pé ròyìn ẹ̀ ó gbọ́dọ̀ bá ń táwọn afa kọkalẹ̀ nínú shama'il ẹlẹ́ẹ̀kejì ní pé kò ní pàṣẹ tayọ tó wà nù Qur'an àti sunna torí tó sọ wọn ni pé ẹ̀sìn yìí ti parí kò sálékún kò sáyẹ̀kún bẹ́ẹ̀ kódà Qur'an testify sí al-yawma akmaltu lakum dinakum so lọ́dọ̀ àwọn àfọ́ onífíkú lára àìmọ̀ntàmọ̀ kan máa ń dára lélẹ̀ lọ́dọ̀ àwọn àfọ́ onífíkú kò sí ní tó kàn wọ́n pẹ̀lú pé tó ẹni tó kàn fún onífíkú ni pé ìdájọ́ yìí báwo ló ṣe ṣọ̀rọ̀ yàn sí ṣọ̀rọ̀ yàn ni ṣe ìdánpẹ̀lẹ̀ yàn ni pé tó tó o bá ṣe é o gbàládà tó o bá ṣe é o lẹ́tọ̀ọ́ jìyà lọ́dọ̀ lọ́wọ́n bá àlìkẹ́ọ́lá wàsúnà tó ń dà hàn súnà lọ́dọ̀ àwọn àfọ́ onífíkù wọ́n máa ń pè ní mandub mustahab fadila nafila àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ó tún máa ń kí ṣe gbogbo ẹ̀ lọ́dọ̀ àwọn àfọ́ onífíkù náà gbàgbé tó tó bá ṣe ó gbà ládá tó bá gbèjù sílẹ̀ kò sí jíà ń bẹ̀ àwọn súnà kan máa ń wà táwọn àfọ́ onífíkù máa sọ pé tó bá gbèjù sílẹ̀ ìjìyà lè wà fún lọ́dọ̀ àwọn ahnaf àwọn àfọ́ onífíkù tí wọ́n tẹ̀lé Abu Hanifa Nu'man rahimahullah wọ́n gbà yí pé alwitr ó súnmọ́ wájib so àwọn òní sọ pé wákàtí gírọ́ wákàtí márùn-ún wítìr yẹn ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ kí ni àwọn àfáà yòókù gbà pé kì í ṣe ọ̀ranyàn pé ṣùgbọ́n sunnatun muakkada so ìyẹn náà yẹ kí èèyàn gbọ́yé dáadáa àwọn àfáà onífíkún tó kàn ní pé kí ni tó yẹ pé àṣegbọ́ rẹ ni mustahab mandub àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n súnà tán ní kéèmí ṣàlàyé òun pé al-islam al-musaffa eléyìí wá ṣe pàtàkì torí pé àwọn tíra tó ṣàlàyé àwọn nǹkan yìí àwọn tíra yẹn ń gbà míì ọ̀pọ̀lọpọ̀ wa lójú wa lè má tó ẹlẹ́ẹ̀kejì àwọn tó wà náà àwọn tíra yìí ó lé ṣùgbọ́n àwọn ẹni ká ṣàlàyé fáwọn èèyàn ẹni tó bá ka asúnnàtù wà rọ́ọ̀dù alàjàmíyà tí abdullahi ibn ahmed ibn hanbal kọ ẹ máa kanu tíra yẹn àwọn tí wọ́n kà fara Abu Hanifa Nu'man min ulama il hadith in fact àwọn èèyàn tí wọ́n bá Abu Hanifa lùgbà tí wọ́n bá dá àyà bí kí wọ́n kà fara wọn kéré láwọn fáfin máa ń farabalẹ̀ ṣàlàyé àwọn nǹkan yìí so in tó bá yàtọ̀ sí Islam àwọn afá máa ń le koko lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà nísìnyí táwọn èèyàn bá sọ pé nǹkan yìí orí báyìí nísìnyí bídà ni nǹkan yìí ó máa ń fẹ́ nira lára wọn pé àbá ṣe wá lé báyìí àwọn àfa islam láwọn àsìkò yìí pàápàá jùlọ ulama al-hadith kánú yàtàṣàdàdúnà ala sunna alimami bukhari inú tó wà nínú ìtàn náà ni pé àwọn èèyàn kan bàdá imam bukhari kí ló dé torí pé àwọn èèyàn béèrè lọ́wọ́ imam bukhari pé tí n bá ka quran yá ká má ti lọ síbi ìyẹn torí àsìkò almuhim ni pé n tó bá yapa sí ní táwọn àfa aládìí ti gbà yìí pé òun ni sunna sunna bí ma'ana al-islam al-musaffa pé islam báwọn bí ṣe gbé kalẹ̀ tí ò tá láǹfààní àti lè yapa ẹ̀ tó ṣe lámọ̀ sàṣàm sọ wọn pé ká gbámú pẹ̀lú yangàn wa ẹni tó bá yapa ẹ̀ kánú yubaddi'unahu wọn pè é ní lórí bid'a ìgbà mi wá ní pé gbogbo hadith tó gbà ẹ̀ dànù ẹ̀ má gbà lọ́wọ́ ẹ̀ limam abi eh, imam abdullah ibn ahmad ibn hanbal lára àwọn tíra yìí oníṣẹ́rù ìtìkọ́dà lè súnà wal jama'a tilal hafiz alálẹ́kàáì nínú àwọn tíra yìí òun ni ìtìkọ́dì ahli sunna ashabul hadith tal imam as-sabuni kódà àwọn tíra yìí gbogbo tíra yìí náà wà láwọn tó jẹ́ mukọ́rọ̀rù markaz matnu risala ní ibn abi zayd al-kairawani ṣẹ́rí mùkọ́dìmọ̀ tí àfa yẹn kọ táwọn èèyàn bá ka mùkọ́dìmọ̀ yẹn tí wọ́n gbọ́ yé àní ní problem torí bàbá yẹn sọ fún wa pé kò sí islam tí ò bá sí sunna ibn abi zayla kira wa nínú sọ ọ̀rọ̀ yẹn o gbogbo mùkọ́dìmọ̀ yìí ìtìkọ́d alùsùnà wal jamaa ló fi ṣàlàyé bá ti gbọ́ eré lé bá ti gbọ́ eré bá ti gbọ́ eré in tó bá yapẹ́ bídí àní now ọ̀nà méjì làyàn fi lè ṣe àṣejù nípa àwọn nǹkan yìí káwọn èèyàn wò pé tó àsìkò tá a wà yìí gbogbo ẹni tó bá kó sínú nǹkan yìí ká bàdá àwọn lóòótọ́ ni a bàdá ẹni tó bá kó sínú bídà ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé ká ṣe iqamatul hujja wa izalatu shubha an àbí kárí àwọn tẹ́gbẹ́tò bẹ́ẹ̀ ṣe ètò ni àbá ṣe jù lódì kejì kan ní pé gbogbo ẹ̀ náà já fi gbogbo àwọn yẹn irọ́ a ṣàlàyé sunna bó ṣe lámọ mọ́sán sáà ṣe ṣàlàyé ẹ̀ báwọn sàábé ṣe dúró lórí ẹ̀ ṣùgbọ́n a fi pẹ̀lẹ́ ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ni torí pé bí Sheikh Al-Albani máa ń sọ yìí pé àsìkò tá a wà yìí àsìkò tó yẹ pé tó ìmọ̀ sunna kéré lẹ̀ ni káwọn èèyàn òdodo ní in tó le káwọn èèyàn gbà ni àwa ní fi líle òdodo ká tún wá fi líle bá ṣe fẹ́ ṣàlàyé ẹ̀ ká tún wá fi kún kó wá jẹ́ in tó le méjìlá gbé fáwọn èèyàn wọ́n fẹ́ ka ìtìkọ́dọ̀ alimami Bukhari sọ́mùrì ní nǹkan yìí bá ti mọ̀ pé súnà yìí súnà ipe ẹni tó bá yapẹ̀ odun níbi dà òun ní pé ìjìmá òwò wà lọ́dọ̀ àwọn sàábà ẹnu àwọn sàábà yóò kò lórí ọ̀rọ̀ yìí ẹnu àwọn àfa aládìf yóò kò lórí ọ̀rọ̀ yìí àbí kí wọ́n máa sọ pé ẹni tó bá yapa nǹkan yìí odun níbi dà Bukhari yà yìí imam bukhari ló ń lára àwọn tíra tó ṣe gbẹ̀yìn ni alimam lalaka'i wọ́n gba ọ̀rọ̀ yìí wá ibn hajar al-asqalani wọ́n gba ọ̀rọ̀ yìí wá alimam dhahabi nínú síyàrù wọn wọ́n gba ọ̀rọ̀ yìí wá àti khatibu baghdadi ibn hajar sọ pé ẹgbà wa ọ̀rọ̀ yìí ó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ imam bukhari ẹ kí n ka àwọn nǹkan yìí sanadi ẹ̀ torí àsìkò mo lè má mú sanadi yẹn wá ẹni tó gba ọ̀rọ̀ yìí wá lọ́dọ̀ imam bukhari abu muhammad ibn abdulrahman abu muhammad abdulrahman ibn muhammad ibn abdulrahman al-bukhari oni sami'tu abu abdullah muhammad ibn ismail al-bukhari imam bukhari tó kọ sọ́yì bukhari oni lakitu akthara min alfi rojulin min ahli al-ilm oni mo pàdé ẹni tí ò lé ní one thousand èèyàn nú àwọn àfẹ́sìn akthar min alfin náà àwọn àfẹ́sìn ahlul hijaz wa makka wọ́n bẹ̀rẹ̀ sí ní ka àwọn ìta àmọ̀ yìí pé àwọn ìlú táwọn àfọ̀ onímọ̀ wà lásìkò náà lọ́hùn ahlul hijaz àgbẹ̀ alul ijaz nínú saudi arabia ní ijaz wà ó ní wa makka àtàwọn makka wal madina àti àwọn afa madina wal kufa wal basra wa wasit wa baghdad wa sham wa misra ó ní lakitum karat qarnan ba'da qarn ay tabaqa ba'da tabaqa táwọn kan bá ti lọ tí mo padà débẹ̀ àwọn afa yìí jogún àdìsọ́kàn yìí lọ́dọ̀ ara wọn ni ó ní adraktuhum wa hum mutawafirun mo bá wọn gbà táwọn àfẹ́sìn tí wọ́n pọ̀ mundu akthar min siti wa arba'ina sana níbi forty six years ago làwọn afáfi sọ pé lára tí imam bukhari sọ gbẹ̀yìn nílé forty six years ago àwọn afáfi sọ pé tó ìgbà tó bẹ̀rẹ̀ sí ní wá ìmọ̀ débi débìgbà tí imam bukhari parí ìrìn àjò ẹ̀ forty six years náà ni pé lára tó sọ gbẹ̀yìn òun ni ó ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìgbà mẹ́rin ni màá wọnú ìlú yìí tí mo lè ń béèrè nǹkan yìí lọ́wọ́ wọn ó wá sọ yìí pé lẹ́yìn eléyìí wọ́n bẹ̀rẹ̀ sí ń dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan pé ní sàmù mo pàdé ní báyìí ní misrọ̀ mo pàdé ní báyìí ní maka mo pàdé ní báyìí eléyìí kò sí àsìkò tí a máa fi ṣàlàyé eléyìí àti pé tó ìjókòó wa yìí ó lè di pé kó wà mú mi dábẹ̀ sí ń dárúkọ àwọn àwọn yìí fẹ́ni tó bá bẹ tọ́lùbìlẹ̀ ẹ̀mí pàápàá ìyẹn wá lọ wo àwọn èèyàn tí Imam Bukhari dárúkọ yìí nínú gbogbo olùkọ́ nǹkan tó sọ pé òun lọ yìí ẹ wá wo tarjama wọn ta ni lágbájá báyìí ta ni Al-Layth ibn Sa'd ta ni Imam Awza'i ta ni gbogbo àwọn tí Imam Bukhari dárúkọ yìí àwọn tá a mọ̀ lóní súnà láwùjọ wọn gbogbo wọn ni Imam Bukhari dárúkọ nínú kínní ó wọ́n sọ yìí pé waqtafayna bi tasmiyati àwòlá kéèyàn kúnnù mukhtasaran pé mi ò dárúkọ gbogbo wọn tán o àwọn tí mo dárúkọ yìí torí mo fẹ́ summarize ẹ̀ mi fẹ́ kó pọ̀ jù wàhálà yàtúlù dhalik kó mọ́ máa lè gùn jù famaro àìtú wahida minhum yakhtalifu fi hadhi àṣìyà mi ò réyàn kan nu wọn kó yapa nínú àwọn nǹkan tí mo fẹ́ ṣàlàyé aláwọ̀kọ́ òní àná dínà qawlun wa amal pé ẹ̀sìn wa yìí àdìsọ́kàn mùsùlùmí ní pé ẹ̀sìn al-iman qawlun wa amal iṣẹ́ ni ọ̀rọ̀ náà ni eléyìí ń jẹ́ ìdápadà ọ̀rọ̀ fún àwọn tí wọ́n tẹ̀lé mazhabu abu hanifa àti afa abu hanifa hamad ibn abu sulaiman torí àwọn gbà yìí pé in tó ń jẹ́ iman in tó ń wà nínú ọkàn nìkan ni kò sí iṣẹ́ wa kò sí lára iman wa so torí eléyìí àwọn afa máa ń ṣe tẹ̀bdí ọ̀rọ̀ yìí wọ́n máa ń pe àwọn tí wọ́n ń hold àdìsọ́kàn yìí wọ́n máa ń pe wọn ní murji atul fuqaha so tí wọ́n bá bá nífà ní sí mọ̀tẹ́dẹ̀ ó máa fẹ́ yan bá ní fẹ́ pa bá nífà ní mọ̀tẹ́dẹ̀ náà níta àdìsọ́kàn ni pé tó àbá nífà lè láwọn àṣìṣe àgbàpá bá nífà mọ̀tẹ́dẹ̀ ni bọ́tà láwọn èèyàn tó já àfọ́ súnmọ́ bí imam ahmed bin hanbal tí wọ́n pe àbá ni ní mọ̀tẹ́dẹ̀ torí ọ̀rọ̀ yìí rahimahumullah rahmatan wasi'a wa anna al-qur'ana kalamullah àti pé quran tá à ń sọ yìí ọ̀rọ̀ ọlọ́run bá àlékiọ́lá eléyìí jẹ́ ìdápọ̀dọ̀ ọ̀rọ̀ ó jẹ́ rọ́dún fáwọn tí wọ́n gbà yìí pé al-qur'anu makhluk àwọn jahmiya ọ̀pọ̀lọpọ̀ àwọn afa sunna kì í ṣe pé wọ́n máa ń ṣe tẹ̀bdé jahmiya nìkan wọ́n máa ń kàfàrọ̀ wọn ni ọbẹ̀ nìkan ni wọ́n pé tó àwọn wo ló jẹ́ oníbídà nù ẹ̀sìn yìí ẹni wá ṣàlàyé pé àwọn lágbẹ́bá àwọn lágbẹ́bá ó dárúkọ àwọn gbòǹgbò mẹ́rin Khawarij Murja ẹni wá bèrè pé ah, wa kaifa jahmiya àwọn jahmiya ńkọ́ ṣé wọ́n sí lára oníbídà ni oníbẹ̀rọ àwọn jàmíyà inama sa'altani and ferakil muslimin àwọn jàmíyà àwọn òsì lára mùsùlùmí tí wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ afáma ń kà fara jàmíyà ni tí wọ́n sọ pé nǹkan tí jáàmù mùsọ̀fà ń sọ ní pé ọlọ́run ọba àlékeọlá kò láwọn òròyìn kò láwọn ṣe sí pé ọlọ́run ọba àlékeọlá kì í sọ̀rọ̀ kì sọ̀kalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so lára eléyìí làwọn afáma fi ń bà dá àwọn àṣà ìràn àwọn àṣà ìrọ̀dẹ̀ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àfà tí wọ́n kàǹkà tí wọ́n kó sínú kínní lára ẹ̀ ní pé ká gbà pé Qur'an kalamullah gẹ́bẹ̀ náà wa anna al-khayra wa sharra bi qadarin mo ń summarize àwọn nǹkan yìí nítorí àsìkò àti pé eh, ó lè wà a little bit boring ká gbà yìí pé dáadáa taburú àtọ̀dọ̀ lọ́wọ́n bá àdíkẹ́ lọ́dún ti wá ilé ń jẹ́ rọ́bùtù fáwọn tí wọ́n gbà yìí pé àwọn kọ̀dárí àtàsọ pé lọ́wọ́n bá àdíkẹ́ lọ́wọ́n kó ń dá aburú rọ́dù fún wọn ni eléyìí jẹ́ wàlám yakunu yukafiruna ahada min ahlil kibla bi dhanbin àwọn alùsùnà wọn kì í máa ń pèèyàn ní kéfèrí torí ẹ̀ṣẹ̀ tó dá wọ́n lè lèèyàn ló ní bídà tó bá kó sínú bídà ìwọ́n pé ní kéfèrí wọn kì máa ń ṣe eléyìí àwọn tó kó sínú eléyìí àwọn kàwárìjì so àwọn náà máa ń pèèyàn ló ní kéfèrí ní orí àwọn nǹkan yìí so àwọn kàwárìjì kò dá máa ó máa rọrùn fún wa láti pé tó ẹni yìí ó ṣe báyìí ó ṣe báyìí so a rí lára àwọn tó yẹ pé tó lára àwọn àfẹ́sìn lásìkò yìí ni táwọn èèyàn mọ̀ láfa tó yẹ pé àwọn náà ní problem irú problem yìí lára àwọn ni sẹ́yìn kútùb sẹ́yìn kútùb rahimahullah kánà takfiriyan àwùjọ sẹ́yìn kútùb máa ń pe wùdí àwùjọ ní káfíìr kódà kì í kírun jímọ̀ mọ́ torí gbogbo àwùjọ pé àwùjọ ti dà àwùjọ kùfàr so ìyàwó yìí wọ́n gba ẹ̀yin sálàfí balẹ̀ yìí máa ṣe báyìí rọ́ Dr. Yusuf Qaradawi ló fẹ́ràn àṣọ yìí pé Sayyid Qutb takfiri ni rahimahullah rahmatan wasi'a so gbogbo àwọn nǹkan yìí náà ló yẹ ká mójútó gẹ́bẹ̀ náà ó ní wa ma ra'aytu fihim ahadan yatanawal ashaban Muhammad sallallahu alayhi wa sallam mi ò rí kankan nu wọn kó wọn mú sábẹ́ òjíṣẹ́ lámọ́ mọ́ sàsán kó bẹ̀rẹ̀ sí ní ibú inta ma lọ́dọ̀ àwọn alùsùnà wa jama'a ni pé man sábà sahabiyan wahid yudolal wa yun sabu ila bida ẹn tó bá bú sàbí ẹyọ kan yudolal wọn pèlú ní bida wọn lẹmọ ní bida ni so nísìnyí ara afa tó bá tó máa sọ̀rọ̀ sáwọn sàbí ẹni wọ́n lẹ́nu ẹni náà ṣe gbìyànjú àwọn sálàfù kì í máa wò mẹ́ẹ̀ tí wọ́n bá bú sàbí ẹyọ kan wọn lẹ́nu ní bida ni so wọn la afa tí ó bọ́ so tẹlifíṣàn tó sọ pé tó Anas Malik òpùrọ́ ni táwọn yàn àwọn yàn dè máa dìfẹ́ǹdì ẹ̀ kí wọ́n pé Anas bin Malik òpùrọ́ ni kí wọ́n sọ pé Abu Huraira náà ń pa irọ́ kelimat azima tí Umar ibn Khattab wà láyé lásìkò tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ yìí á fẹ́ lu ẹnìyẹn pa torí pé táwọn èèyàn bèèrè lọ́wọ́ Umar ibn Khattab kò lè tó yẹn kó tó máa kó gìbò wọn so tẹ́ máa ń fẹ́ máa kọ̀ndẹ́mù àwọn kan yẹn àwọn irọ́ ẹ̀ máa irọ́ sunna òṣìṣẹ́ mọ́sàsálàmù ó kọjá anybody kọ́lọ̀ bàdìgáṣà wa wọ́n yẹ ọ̀sùn alamakana aleyhi nabi sallallahu alayhi wa sallam wọ́n máa ń sọ yìí pé ìtàn bí wà lórí ẹ̀ ní káà náà dúlé lórí àgbọ̀dọ̀ yapa ẹ̀ wà allah yunazi al'amura ahla àgbọ̀dọ̀ takò àwọn olórí likoli nabi sallallahu alayhi wa sallam torípa nabi sọ báyìí mi fẹ́ mú àwọn nǹkan yẹn wá wà allah yàrá sefa ala ummati muhammad àgbọ̀dọ̀ sọ yìí pé àwa yọ̀dà tí umma muhammad bí àwọn boko haram tanzimu qaida adawla al-islamiyya daesh wọ́n pé tó gbogbo àwọn ìwọ tó bá ti wà nàìjíríà nísìnyí tá a ṣe jíra lọ bá wọn dá iṣu kò fáàrù ni wa lẹ́fìrí táwọn boko haram bá fi lọ́n ṣe bọ́m̀bì ní mọ́ṣáláṣí wọ́n gbà páwọn tó wà ní mọ́ṣáláṣí yẹn sharon mina yahudi wa nasara pé wọ́n wọ́ọ̀sì ju yahudi àti nasara lọ torí pé yahudi àti nasara tó káfíìrì asli ni wọ́n ṣùgbọ́n àwọn tó wà mọ́ṣáláṣí yẹn murtaduna ni wọ́n murtad ni wọ́n so the same thing ni daesh máa ṣe ní iraq tó wá gbé nasara ni ẹ wà á kọ nun sí orí ilé ẹ wọ́n lè filẹ̀ pé ó san jizia ṣùgbọ́n àwọn tó bá pé ẹ ní mùsùlùmí ọmọ àyìnbọn pa ẹ ni nítorí murtad ni wọ́n tiẹ̀ so kọ́lọ́ balgasha nua mo ní just about five minutes more pé a kì í takò àwọn lórí o mo fi sọ pé tó ẹ gbọ́ àǹtí mọ́ Bukhari sọ pé gbogbo òlu tó ń wọ̀ yìí àdìsọ́kàn alùsùnà wàlùjàmá òun lélẹ́yìí lára tó pọ́síbù láwùjọ wọ́ta wà ní tó àwọn mọ̀sọ́dìrì náà mo ti kóòtù ẹ̀ fún alàlẹ́káyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àfáà ti kọtíra yìí nísìnyí kọ́ tó bí bàbá tèmi gan náà ni so mi ò mi ò kéṣe pé mo kàn wá sọ ní bíbà yìí àfáà yìí dẹ̀ sọ pé kì í ṣe pé àdìsọ́kọ̀ èèyàn kan kì í ṣe àdìsọ́kọ̀ èèyàn méjì gbogbo ìlú Islam gbogbo àwọn Islamic capital tá a ti mọ̀ ní pé àdìsọ́kọ̀ àwọn àfáà súnmọ́ bẹ̀ òun lélẹ́yìí pé a gbọ́dọ̀ tako olórí eléyìí náà jẹ́ ní tó wà nẹ́ẹ́dìr lásìkò tá yìí òjíṣẹ́ láwọn mọ́sálà sálàm ó kìlọ̀ fún wa pé a gbọ́dọ̀ tako àwọn olórí in táwọn sálàfù dé lórí pé ẹni tó bá máa ń tako lórí inú kọ́ ẹ pé kó wò pé a lè ṣe rebellion ká ṣe revolt ká lórí kò ń bẹ̀ pé ẹni oníbídà ni wọ́n ní léyìí wọ́n ní kàwáríjì tọ́mọ́tò wà ra àwọn òun ò ní jáde kó tako lórí but a máa encourage àwọn èèyàn kí wọ́n tako lórí wọ́n ní pé ìyẹn náà lára àwọn khawarij ni ṣùgbọ́n lára àwọn khawarij alqaadiyya ìran khawarij kan wà tó tó àwọn òkè ń tako lórí tiwọn wọ́n kàn máa engage àwọn máa encourage àwọn èèyàn ni nínú tó rọrùn jù táwọn èèyàn máa fi sábà pè èèyàn láàfáà ni pé kéèyàn dó sọ̀rọ̀ politics kí wọ́n ṣàlàyé pé òkè olórí ṣe mistake báyìí wọ́n kó báyìí jẹ wọ́n kó báyìí jẹ ó máa ń rọrùn torí pé ọ̀pọ̀lọpọ̀ ní tó ní ṣe pẹ̀lú politics nísìnyí gbogbo èèyàn ló máa ń interest nínú ẹ̀ gbogbo èèyàn ló máa ń interest nínú ẹ̀ kò dẹ̀ sẹ́ni tí ó lè di àáfàá ní bá dọ̀rọ̀ politics ṣebí kò kan tó wà ní pípà ni kò dẹ̀ analyse yẹ pé ok ti gọ́ọ̀mẹ̀ntì ṣe báyìí ti gọ́ọ̀mẹ̀ntì ṣe báyìí ó ṣe báyìí ṣe báyìí ok wọ́n rọ̀ gìbì báyìí wọ́n rọ̀ gìbì báyìí ó máa ń rọrùn láti ṣe fáwọn èèyàn àwọn èèyàn máa ń gbádùn ẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn sálàdù bí ẹni tó bá ṣe báyìí kánú yudallilunahum ọmọ ń gbà pẹ́ nu àná ni wọ́n ni olórí tá à ń sọ olórí tó jẹ́ mùsùlùmí òun là ń sọ intanet islam sọ fún wa ni pé kódà pé kójó lórí yìí kó jẹ́ pé tó ó ń ṣe àṣìṣe tó tóbi so nísìnyí àwọn yẹn máa ń tako ìjọba Saudi Arabia so ìjọba Saudi Arabia nísìnyí kò sí ẹ̀rí tó sọ fún wa pé ìjọba Saudi Arabia free níbi àṣìṣe lẹ́sùn màsùmín ẹni tó bá wà pé ìjọba Saudi Arabia 100% percent míàbí míà òun ni wọ́n ṣe òun ni òun mọ́ tó ń ṣe kódà bídíà ni àdìsọ́kàn yẹn in táwọn afá máa ṣàlàyé ni pé ẹ má correct ìjọba lọ́nà tí ó da wàhálà alẹ́ tẹ́ ẹ bá correct wọn ẹ jẹ́ kó jẹ́ pé bainaka wa bainahum òun wa ló wà lára tí Imam Bukhari kọ sílẹ̀ yìí lẹ́yìn ìgbà tí Imam Bukhari sọ̀rọ̀ ìtàn yìí ó wá kó ti Fudayl ibn pé Fudayl máa ń sọ yìí pé laukana bi da'watan mustajaba tí n bá ní dáwà kan tí mo bá ṣe é sí mo pọ́ lọ́wọ́ bá lékè ọlá ó gbà laja altuhu fi dhi sultan àdúrà yìí tí mo pọ́ lọ́hùn ó gbà yìí àwọn olórí ni mò ń ṣàdúrà yìí fún torí pé tólórí bá dúró déédéé gbogbo nǹkan ní òyànjú but reverse làwọn èèyàn máa ń rí àwọn èèyàn máa ń ṣépè fólórí ni àwọn èèyàn máa ń wá bọ́yẹn fẹ́ digbọ́n fẹ́ tọ́pù olórí tá a fọ́bá sọ wọn pé nǹkan tẹ́ ń ṣe yìí ó rọrùn wọn ni pé ọ̀làmá olùhùkùmà wọn gba àwọn àfa gọ́ọ̀mẹ̀ntì nìyẹn ọ̀làmá òrìyá lọ́dọ̀là pé àwọn àfa dọ́là lára ń táwọn èèyàn pé Sheikh Mubaz nìyẹn kí Sheikh Mubaz tó kú lára ń táwọn èèyàn pé Sheikh Salim ibn Uthaymeen nìyẹn àwọn afọ máa ń sọ pé ẹ má tako lórí ní gbangba ẹ jẹ́ àbá wọn sọ̀rọ̀ fíìmà baynana wa baynahum bóyá náà ọba àdékíọlá á ní kí wọ́n gbọ́ olórí ń jẹ owó olórí ń pààyàn lọ́nà àìtọ́ olórí ń ah, bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ẹ̀ka kitabul imara nínú sọ́yìn muslim imam ah, sọ́yìn imam muslim kò ń ṣe tó àwọn tíra yìí wọ́n ṣe tó jìnnà kódà nínú matnu risala ibn abi zayd al-kirawani àwọn tíra tó súnmọ́ wa matnu risala muqaddima ẹ̀ wà ń pé tó tọ́ àtú wùlátùl umur ọ̀rọ̀ yẹn ni fún wa eh, akida tahawiya ó wà ń pé wàlá nara seifa ala ummati muhammad so kì í ṣe pé àwọn àfàgbà ipá wọn lórí yóò ṣàṣìṣe ìtí wọ́n sọ ni pé tẹ́ ẹ bá fẹ́ takò wọ́n aburú tí ó ta rẹ̀ jáde yóò jaburú olórí lọ Hajjaj ibn Yusuf al-Thaqafi lára àwọn olórí Islam tó yẹ pé ó tí wọ́n bá kan tí Hajjaj ṣe yẹn wọ́n pé eléyìí ìwẹ̀ kó jẹ́ mùsùlùmí but Abdullahi ibn Umar ó wà láwùjọ tí Hajjaj ibn Yusuf al-Thaqafi wà tó mọ̀ sọ wọ́n yẹn ni pé ẹ má takò ẹ má sọ fún ẹ fẹ́ gbógun tí ó ní tí sọ fún wọn ni ẹ khulafa'u banu umayya khulafa'u banu abas, tẹ́bá kan tí wọ́n ṣe láṣìṣe in tó pọ̀ ní jantirẹrẹ aláwọn èèyàn tí wọ́n sọ pé àwọn olórí máa mu ọtí lásìkò àwọn olórí khalifa àkọ́kọ́ tó lọ́wọ́ látọ̀dọ̀ banu abbas wọ́n ń pè ní nickname ẹ̀ lákọ̀bẹ̀ sọ̀fà òun ni torí pé ó máa ń pa àwọn banu umayya nípakúpa àwọn tí wọ́n ti sínú wọn ó ní kí wọ́n wú òkú wọn jáde kí wọ́n dáná sun wọn fasalu tarikh àwọn tí mò ń sọ yìí kò ń ṣe tó jìnnà ó jókòó sórí tébù báyìí òkú àwọn èèyàn ló gbé síbẹ̀ wá jókòó sórí ẹ̀ ó wá pe àwọn àfáà pé kí wọ́n máa bọ̀ torí pé ó rẹ̀ mí ráyè prepare fún lecture yìí ó yẹ ká máa kàǹkan yẹn sí wa létí ni ó wá pé àṣà bí lára àwọn táìmì mi ti. أوديتو سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته جزاكم كل جزاكم الله خيرا آه، نحمد الله سبحانه وتعالى ونشكره على ما أفادنا من تلقاء الأخ فضيلة الشيخ الكبير الأصفر جزاه الله خيرا كثيرة بسم الله الرحمن الرحيم أنا بكي أفراوى الأصفر ثم سيحضر أفوى ربما صلى الله عليه اللهم أمين أجاد وأفاد فشكر الله له آه، topic ti wọn rán gangan asunnetu wa mafuhumuha ashari'in ashamin súnà àtàgbóyé ẹ̀ tí sẹ̀rí afẹ́kọ́ gbóyé lódìndí kò sásìkò fún wọn láti ibi sọ̀rọ̀ jìnnà wọ́n sọ òṣùlù súnà fún wa ní gbogbo ọ̀rọ̀ ìjìmáàtù àwọn afáwà tí wọ́n jẹ́ sálàfù rahimahumullahu jami'an wa aqaidu ahli súnà wal jama'a ṣùgbọ́n náà ní ibil mawdu' ntí a gbàlérò pẹ̀lú mọ̀dán ni pé sẹ́rí kí ẹnìkan kan má dààmú ara rẹ̀ Al-Doktor Wabatu Zuhaili nínú tírà rẹ̀ kan tó kọ nípa sunna nsọ ń bẹ pé asunna nta gbàlérò pẹ̀lú sunna nabi ni pé at-tariqatu allati yu'addi biha al-muslimu dínahu wa wajibahu náwa rabbihi ọ̀nà tí mùsùlùmí tí ó gbà láti ṣẹ̀sìn fọlọ́hún àtàwọn tí ọlọ́hún ṣe lọ́rùn àyàn ọ̀nà tí ó gbà jíṣẹ́ fọlọ́hún ní jẹ́ súnà tí a bá wo tàrífù tí àfa wa mú wáyé ẹ rí i pé gbogbo ẹni tí ó bá gbọ́nà súnà sí lọ́hún kò sí lọ́hún. lápèjúwe nínú tí ọ dàrú rárá òun ni pé ọ fẹ́ kírun tó o bá gbọ́nà tá nẹ́bí gbà kírun kírun ó kírun ó gbààwẹ̀ tó o bá gbọ́nà tá nẹ́bí gbàgbà bẹ́ẹ̀ ni zaka bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kọ́dà ó fi kaṣọ àbí kí máa kọjá àkókò bá nàbí tí wọ nánu kí mùsùlùmí lọ́kùnrin ọ̀sọ̀rùn gbọ́nlẹ̀ àkíyèsí ànábì nánu kí mùsùlùmí lóbìnrin ọwọ́ jalibab wọ niqab àkíyèsí ànábì nánu gbogbo ọ̀nà tá a gbà sí lọ́hún tọ́lọ́hún ó fi rí i pé a sin òun ní jésù náà sẹ́ẹ̀rí ìtumọ̀ ẹni pé gbogbo ọ̀nà téèyàn bá ń gbà sí lọ́hún tá a bá fi lè béèrè pé kí lè rí súnà rẹ ní orí ẹ̀ tí ọba rẹ rí súnà mú wá lórí ẹ̀ kò sí lọ́hùn lóbi jásí pé oríire ni fún ọ kí wọ́n pè ọ ní alùsùnà orí ibú wa ni kọ́ ọ máa sọ pé èmi ẹ̀ sálùsùnà o sẹ́mà pẹ̀lú àgbọ́yé àwọn àfẹ́sìn ìgbà tí muhadiru sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní ulama wul usul usuludin ni wọ́n ṣe tàrífù kan wọ́n wá ní inda ulama tashri' tàrífù àwọn ulama tashri' ni àwọn ṣẹ̀ríà wọ́n gbà pé gbogbo ọ̀nà tó fẹ́ gbà sí lọ́hùn ọ̀nà súnà lọ́gbọ̀dọ̀ sí kíni lọ́gbọ̀dọ̀ jẹ́ kẹ́nìkan máa rí rẹ̀ kóhun ní alu sunna ìtumọ̀ ni pé òun lòun ń sin lọ́hùn bó ti yẹ kẹ́sì òun ṣe kíni kórí bẹ́ẹ̀ nìkan bá wá ń sọ pé àwọn alu sunna ìtumọ̀ nípa àwọn mùsùlùmí gidi àwọn tí wọ́n ń sin lọ́hún bó ti yẹ kí wọ́n ṣe kí ni wọ́n sin lọ́hún ní tí mo fẹ́ fàyọ bẹ́nu sẹ́ẹ̀rí gbogbo tí bá ń jẹ́sìn pátápátá tí ó ti lè gbọ̀nà súnà wa kì í ṣẹ̀sìn o má jẹ́ dàrú mọ́ lọ́wọ́ lisanu tẹ̀sírẹ́ ni mo fi ń sọ̀rọ̀ alukurani ò ní wá bá ọ̀dọ̀ anabi náà ni ó ṣe kí ni ní ọgbà ìta anabi náà bá ti sọ ọlọ́run kílẹ̀ rẹ̀ fún ọ pé má yẹ̀ ń tí kò á wá ìníwúwà yìí láwáyún yòóhá anabi gan tó bá sọ tiẹ̀ fúnra ẹ̀ gan òun kọ́ sọ àwa la tún ní ó ṣe kíni lani ó sọ ọ̀nà méjì tẹ̀sí ọgbà wa nánu alkitabu wa sunna tí wọ́n bá sì mú kitabu wa kò sí tọ̀rí kọ́ mi tí ọgbà wa tọ́jọ́ dọ̀ anabi lọ sunna náà níbi tí wọ́n tọ́jọ́ dọ̀ anabi lọ wàbí táálí gbogbo ń ti ṣe tí ó ti gbọ̀nà ọ̀dọ̀ anabi wa kì í ṣẹ̀sìn kì í ṣẹ̀sìn alali itilaki ní pọ́nbélé alali itilaki ní pọ́nbélé èyí ò ní mafhumu sunna ash-shar'i ash-shamil wa bil ikhtisar. àkọ́kọ́ mo dúpẹ́ púpọ̀ kọ́lọ́mbà wa san lẹ́kítọ́rà wa ní ẹ̀sán olóore ẹnu bíi tí mo fẹ́ yà sí nínú ọ̀rọ̀ wọn òun ni pé ẹnìkan ò ní máa bú sábẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam àfi kó jásí pé kèfèrí ló ń tọ̀hún wọ́n lọ bá ìmáàmù Malik ipe ya imam atukaffiruhum wa hum ahlu la ilaha illallah ha ìwọ ìmáàmù àwọn Rawafido yìí àwọn Ṣíà yìí ó máa pè wọ́n kèfèrí ni wọ́n ṣe la ilaha illallah ó ní lastu ana alladhi kaffartuhum innama Allahu huwa yukaffiruhum ìlẹ́tọ̀ kí n pẹ́ nìkan kèfèrí ọlọ́run ló pè wọ́n kèfèrí o. wọ́n ní bó ló jẹ́ ó ní ẹlọ́gbẹ̀yìn suratul fatih nígbà tọ́lọ́wọ́n bá ń ròyìn àwọn sàábé bọ̀ tí ń ròyìn wọn bọ̀ tí ń ròyìn wọn bọ̀ pé dáadáa ṣe sàábé dáadáa ń ṣe fún wọn ẹnìkan wọn ọlọ́run ló pè wọ́n pé bínú orí òun ọlọ́run ọba lára ọlọ́run ló pè wọ́n mi o sàábẹ̀ wa àgbà khalid bin al-walid àti sàábẹ̀ anabi wa muhammad abdulrahman bin auf ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wọn jọ kan khalid wa bú abdulrahman bin auf anabi bínú ojú ẹ̀ pọ́n ó yí padà anabi ní la tasubbu ashabi la tasubbu ashabi ẹ gbọ́dọ̀ bú sàábẹ̀ mi ẹ gbọ́dọ̀ bú sàábẹ̀ mi láyé. Khalidu ti ń wí tá à ń wí yìí sàábì ànábì ni o Abdulrahman yìí sàábì ànábì ni o ànábì sì ń kìlọ̀ fún Khalidu pé ẹ gbọ́dọ̀ ṣe kí ni búṣà abẹ́ mi àwọn àfáwà tójú bọ àdìsí náà èyí ṣe tá ànábì fi ń sọ pé ẹ gbọ́dọ̀ búṣà abẹ́ mi Khalidu yìí sàábẹ́ ni wọ́n ní bẹ́ẹ̀ ni ntọ́jà ànábì ò wí bẹ́ẹ̀ ànábì ń bá Khalidu sọ̀rọ̀ ńjọ́ náà ìrànkan ẹlòmíì ni o ìwọ tẹ́ ṣe sàábé kó o lè mọ̀ bó ti lágbára tó torí pé bójú ànábì ti pọ́n sí sàábé kó o lè mọ̀ bó ti tóbi tó wọ́n níbẹ̀ ni àwọn kan níbẹ̀ kọ́ ìgbà tí Khalid tó bú Abdurrahman bun Auf hu manzila tagayiri ànábì wa Muhammad ó wá gbé kó n kó sàábé pátápátá ó gbé sípò èèyàn lásán tí ń túmọ̀ pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe kábùsà abẹ́lé wọ̀ a jẹ́ pé tó bá já sí báwọn a jẹ́ pé nínú súnà nẹ́bíwá muhammad sallallahu alayhi wa sallam ní káwa náà gbọ́ ẹnìkan tí ń bú sàbẹ́ kójú wo yí padà bójú ànábì ti yí padà ń jọ́ kìíní àná wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ó fún wa fún a lọ́rọ̀ alẹ́ ẹ̀yàwó wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. a kí àwọn afa wa ọlọ́run bá kọjá kárí yín pẹ́ bákan náà àwọn afa tí wọ́n ṣe dánilẹ́kọ̀ọ́ fún wa n tẹ́mi fẹ́ fi dá sí i òun náà ni wípé púpọ̀ náà àwa tá à ń ṣe ìtìsáàbù ìlà sunna léèní kápẹ́ wa báyìí kápẹ́ jọ òun náà la dì mú àmọ́ ká wá sunna yẹn tá a fi mọ titun tẹ̀dọ́ rẹ̀ àmójútó eléyìí wá ń kópa lára sunna lọ́dọ̀ àwọn tí ò mọ̀ ti tó bá rí wa báyìí ìwà tá a fi báwọn èèyàn lò tí ọ̀dà yẹn wọ́n wà á di ìrù súnà so látara báyìí ká gbìyànjú ká mọ kí ni súnà ká lọ lé kéwú ká mọ̀ dáadáa ká lè kà á ká wá tún ìwà wa ṣe láwùjọ pẹ̀lú ògo ọlá àwọn tí ń kórè rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn láàrin gbà asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ọjọ́ uh, kọ́yìn ni àṣẹ muhammad abdulrahim uh, imam bijami ọbadé àkọsílẹ̀ mọ̀wòdúwò tí wọ́n bá sọ lórí ni mafhumu sunnati indal usuliyin wal muhaddithin wal fuqaha ọ̀rọ̀ atánlẹ̀bí kí ni àgbọ́yé súnà báwo làwọn wọn tá a fẹ́ sọ yìí báwo wọn ṣe gbàgbọ́yé súnà sí látọ̀dọ̀ wọn látọ̀dọ̀ ojú ayé ansẹ́lá muhammad sallallahu alayhi wa sallam báwo ni àwọn usuliyun tọ́lọ́pẹ̀ ní usuliyun fundamentalist àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n gbọ́nú tí wọ́n gbọ́ lẹ́yìn tí wọ́n há kùránì tí wọ́n há àrùnsẹ́lá Muhammad tí wọ́n gbé ẹ̀sìn tó tó ń mójútó ọ̀rọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn Islam látọjú ayé ọ̀sẹ́lá Muhammad àwọn náà pè ní kí ni o òṣòlè yóò ipò wo ni wọ́n kó àdísì sí al-muhaddithun làwọn tó jẹ́ pé wọ́n há ọ̀gbọ̀ọ̀rọ̀ nínú àdísì anábàá Muhammad wọ́n mọ èyí tó péye wọ́n mọ èyí tó dáa wọ́n mọ èyí tó lẹ wọ́n mọ èyí tó yẹ pé àgbélẹ̀rọ hadith ni àwọn náà pè kéde mọ̀hàdìsó ẹ̀wọ̀n ara wọn fòkọ̀ ha ọ̀tọ̀ ni kéèyàn ha nǹkan kọ́ sórí ọ̀tọ̀ ni kéèyàn gbàgbọ́ yí ẹ̀ àwọn tí àdébà Muhammadu yìí báyìí pé man ara man yuridillahu bihi khayran yóò fọ́ kéèyàn òfin dé ẹ̀ tọ́lọ́ ń bá rúurí kan ọlọ́run fún lágbọ́yé ẹ̀sìn gbọ́ ipa wo ipò làwọn yìí náà kó àdísì oníṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam sí àwọn ṣéhù wa ni wọ́n sàlàyé ẹ̀fún wa ní ẹ̀kúnrẹ́ wọ́n ní yatafaddal mashkura ma'jura. innal hamdalillahi nahmadu wa nasta'inu wa nastaghfiru.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 وخير لأدي أدي محمد صلى الله عليه وآله وصحبه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد آه asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. أولا وهي شيوخنا الذين في الجلسة أولا منه الشيخ عبد المجيد Imran Eleha wa raisul jiliza alladhi yuqalu bi Alhaji Isa qad nasitu asidik <laughs> wa bima wa ayi la ayana lijilisa kullahum bi تلك التحية التي قد تقدمت بها من قبل وهي السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa Muhammad sallallahu alayhi wa alihi wasabi iwasalam kí ìkẹ́ náà kọ́mọ takú lórí anábíà Muhammad nìkan kọlọ bá àwọn aṣíwájú àwọn sọ̀hábà àwọn tàbíyìn àtàwọn tábíù tàbíyìn àtàwọn tí wọ́n gbé gègérísẹ̀ wọn lérí tiwọn tí wọ́n ń tẹ̀lé orípa wọn látijọ́ náà títí dè ní àti títí di ọjọ́ ẹ̀san mo kí àwọn tí wọ́n gbé ètò yìí kalẹ̀ gẹ́gẹ́ bí àwọn sheik wa ṣe sọ lẹ́ẹ̀kan àfọ̀dúláti sheik Imran Eleha nípa ìgbà tí wọ́n ń ṣe àlàyé nípa ipò tí súnà wà àti bó ti jẹ́ pé gbogbo àti wọ́n fi ń kéwú táwa náà sì bá kékeré ń bẹ ọ̀tọ̀ nìkan tí ẹni tí ò bá ké nǹkan míì kó tó wọ súnà kò wọ́pọ̀ bó tiẹ̀ jẹ́ pé gbogbo àwọn afáà wa ni wọ́n ṣe dáadáa pẹ̀lú wa wọ́n ṣe tààrífù súnà fún wa àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ súnà àkídàtù sàlàfíyá ó ṣe gbòòrò ní àwùjọ tiwa ní nàìjíríà yìí ni. Nigeria, wọ́n dẹ̀ wà nínú àwọn kan tí wọ́n gbé súnà náà dání a kí alákòójé kí ẹ̀mí wọn ogun kí alákì ó bá lọ́ọ́ra ẹ̀mí wọn àtàwọn àti gbogbo àwọn tí wọ́n gbé súnà náà dání káàkiri gbogbo àgbáyé wọ́n ní kí a sọ̀rọ̀ lórí mọ̀fọ́ umu عند الأزوليين والمحدثين والفقهاء kí ni àgbọ́yé súnà lọ́dọ̀ àwọn ulama al-uzul àti lọ́dọ̀ àwọn al-muhadithin àti lọ́dọ̀ àwọn fuqaha ó kú nítumọ̀ tẹ́níkálukú fún un eléyìí náà yóò mú wa lọ sí ipò ibi tí àwọn tí wọ́n ń gbógun ti súnà wà tó ní kí ló ń jẹ́ súnà súnà wo ni ẹ̀rí àwọn ọmọ yìí ó ti pẹ́ tó ti wà bó tẹ̀ jẹ́ pé lọ́dọ̀ àwọn asọ̀hábà rọ́díàlà ánìwò kò sí tọ́kàn wọn nípa dọ̀yìn sọ̀yìn nítorí pé anúbísàlẹ̀ islam bẹ láàrin wọn anábì sallallahu alaihi wasallam o ń bẹ láàrin wọn àmọ́ nígbà tí anábì sallallahu alaihi wasallam lọ àwọn ọ̀wọ̀kúwọ́ tó wá ń wọnú ẹ̀sìn gẹ́gẹ́ bó ṣe látọ̀dọ̀ Abdullahi ibn Sabai ẹni tí ó kọ́kọ́ tako ànábì sọ̀lọ̀ islam nígbà tánábì ń bẹ láyé tóun náà bẹ̀rẹ̀ sí ń kó àwọn èèyàn jọ ìgbà náà làwọn ṣíà náà tún jáde àwọn kọ̀wárì àwọn ṣíà àwọn rọ́bìdọ̀ gbogbo wọn wọ́n fọ́nká gbàyí ni àwọn onímọ̀ àwọn tí wọ́n jẹ́ onímọ̀ jìnlẹ̀ ńgbà náà wípé àwọn bí àwọn ìmámù alìbùkọ́ọ̀lì àtàwọn tí wọ́n tún tẹ̀lé wọn pé àá ó yẹ kí a kó àwọn rìjálì hadis ká lè mọ àwọn wàdọ́ọ̀ mínà ti kọ̀ kán lè mọ àwọn tó ń ṣe kí ni bíkọ́ tó bá jẹ́ pé alábìsà islam ó ti sọ pé ẹnikẹ́ni mọ̀kádàbà àlẹ́yà múta àmìdá fàlìyàtàbáwá mọ́kíyàdáwó nínú náà ẹnikẹ́ni tó bá ti lè lọ dá nǹkan kan mí lẹ̀ àbí tó kàn parọ́ mọ́ mi ó mọ̀ mọ̀ ó wá parọ́ kíru ẹni bẹ́ẹ̀ kó lè tè wá bó ibi tí ó jókòó sí nínú náà tàrífù súnà kí ni tí ń jẹ́ súnà gan tàbá ń sọ ìtumọ̀ ìtumọ̀ méjì ló mọ́ wà alimánà fìlúgọ́ wàlìsílà ìtumọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ní èdè àti ìtumọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀jìnlẹ̀ onímọ̀jìnlẹ̀ kọ̀ọ̀kan kí ni àwọn rí sí asúnà fìlúkọ̀ ìyà àtọ̀rí ikọ̀ tàbá pé súnà nínú èdè ìtumọ̀ rẹ̀ ni pé ojú ọ̀nà ìlànà alẹ̀ alẹ́ àdàtúlìmọ́tàdà tùbẹ́nànàs pé ká pé kọ́jọ́ nǹkan táwọn èèyàn ń rìn ìlànà tán rìn tí ń jẹ́ súnà nìyẹn mọ́níàj tọ̀rí eléyìí nínú èdè ló wà tàbádẹ̀ ń sọ̀rọ̀ èdè a kì ń lo a máa ń lo gbogbo nǹkan sí àyè ẹni èyí tó bá jẹ́ ká lò nínú èdè á lò nínú èdè rẹ̀ tó yẹ pé ká lò lọ́dọ̀ àwọn tí wọ́n ti ń lò ó tó dá mu lásìkò gbà yẹn náà ni ká lò láàrin àwọn tí wọ́n ń lò ó tábà ní àsùnà ó wá wá ní márífà yuksọdù bìlì márífà àsùnà tùnàbàwìyà tó bá fi lè wá ní márífà yẹn ni pé ó wá ní the word di di sunna yẹn ni pé ó ń tọ́ka wípé sunna yẹn o sunna ti anabi sallallahu alaihi wasallam ni wọ́n ń sọ eléyìí ó ń fi ìdí súnà rinlẹ̀ wípé súnà o ìlànà tí anabi sallallahu alaihi wasallam ni. súnà ó ní wáàyí kejì lẹ́yìn anábì muhammad sallallahu alaihi wa sallam àkọ́kọ́ òun ní kejì òun ní súnà torí pé ipò wáàyí onísúnà náà wà náà ká máa múlẹ̀ kí ni ìtumọ̀ tí àwọn ẹnìkọ̀ọ̀kan fún ìdáhùn ìstìláhàn pé lọ́dọ̀ tiwa o ìtí túmọ̀ sí ni wọ́n lè fún wa ní kọ́ídà mẹ́ta nídàlímọ̀ àdìsí wàlìmùsùlì yìí wa wàlìfùkọ́há ẹ̀ eníkọ̀ọ̀kan òun náà ni wọ́n ní ujà fún ìtumọ̀ tí wọ́n fún un àmọ́ tábàbà ká lọ ìtumọ̀ yìí tó hàmù jù ó ní ìtumọ̀ tí àwọn ẹni fúkọ̀há ẹ̀ tí wọ́n fún súnà lọ́dọ̀ àwọn ulàmọ̀ ìfúkọ̀há ẹ̀ àbí kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ àwọn òsùlù yìí قصده عن المصادر الشرعية التي تقاس من الأحكام أحكام الفقهية من القرآن والسنة وإجماع وقياس ẹ rí i pé ọ̀nà mẹ́rin làwọn gbé sí tábà ń kọ́ usulul fiqh a sọ yìí pé wọ́n mọ̀ mú dẹ̀lì wọ́n gbé kalẹ̀ ní tí ó mú ìbámu sí kí ni alukur'ani sọ kí ni hadisi sọ kí ni ìjìmọ̀wò sọ̀hábà kí ni wọ́n sọ àti kí ni kìyàs wàtẹ̀símúlù súnà fìstílá ìlìmọ̀ hadisin sifatu lè kọ̀lìkíyà wà kìlìkíyà wà kọ̀lìkíyà wà ìyà àyè التي خلقه الله عليها وأوصافه الجسمية والبدنية lọ́dọ̀ àwọn ọmọ àdìsìn wọ́n a máa lo ìtumọ̀ wípé súnà ó túmọ̀ sí àkíwálò Rasulillahi wa àfùwálùhù wa sìfàtúhù kọ̀lìkíyà wa kọ̀lìkíyà. wípé in tí ànábì sọ báyìí in tí ànábì ṣe níṣẹ́ in tó jẹ́ ìròyìn ànábì bọ́lọ̀ ń ṣe dáa àti ìwà rẹ̀ eléyìí ó kó òun ló kó tán tó fi jẹ́ wípé wà wà akímọ̀lù tàfà omi ìdáhùn òun ló fi ń pé jù nínú ìtumọ̀ because àwọn ti kó gbogbo ẹ̀ intanẹ́bì ṣe intanẹ́bì sọ ntí àwọn tẹ̀kì wà ntí tó jẹ́ ìwà rẹ̀ àti ìṣe rẹ̀ àti bọ́lọ̀ ń ṣe dáa torí ẹ̀ wọ́n máa ń gba gbogbo yín ti sábùlẹ̀ hadith ila rasulillahi sallallahu alaihi wasallam amọ́lọ́dà àwọn onífíkìú mẹ́ta náà ni kóòlùhú wà fi'luhu wà tẹ̀kìrì ntí ànábì sọ ntí ànábì ṣe àti nítorí àwọn sọ̀hábà rọ̀jú àlà àníhó àjùmọ̀hìn nǹkan tí wọ́n ṣe tánábì dẹ̀ fọwọ́ sí pé àà bóyá ó rẹ́rìn bóyá ó dákẹ́ nígbà tí wọ́n ṣe torí pánábì ò kí ń dákẹ́ alàlímù kàlí lórí nǹkan tí ò bá dáa ẹsẹ̀kẹsẹ̀ ó máa kọ́ eléyìí lọ́dọ̀ àwọn ẹni àkídà ulamọ ilẹ̀ akọ ìdì àwọn sọ wípé àsúná mọ̀ sábàtà ánì rasulillahi sallallahu alaihi wasallam ìtí jẹ́ túnà lọ́dọ̀ wọn ni pé nǹkan tó bá ti lè fẹsẹ̀ nílẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó dẹ̀ jẹ́ pé ìdàkejì rẹ̀ ìyàlìbìdìà ẹ̀rí nísìn lọ́dọ̀ àwọn ẹni òzùlù yìí àwọn gbé sọ́nà mẹ́rin lórí àkàm pé àwọn làwọn fi ń dájọ́ gbogbo òzùlù fi kìyànyàn láti pé ọ̀nà abẹ́fẹ́ se sẹ̀rí Islam bóò láti ọ̀nà wo la fẹ́ gbé kalẹ̀ ní ìsẹ̀rí àyẹn tí ó tí ó ṣe níbàámu sí bí fi wá sí wọ́n wá mú ẹ̀rí mílẹ̀ kọ̀rọ̀hán wọ́n mú ẹ̀dí nínú ẹ̀dí wọ́n tún wo ìjìmọ̀ wọ́n tẹ̀ wá lo àwọn ní fíkìú àwọn gbé tí wọ́n lórí ìbádàtù eh, ìbáradà bó o ní ipò wo lagbọ́rọ̀ wo ìbádà sí ṣé ìjọsìn tá à ń ṣe yìí kéfà nùsáàbù àlè àlè bóòlù ọlọ́run ti fẹ́ tawá lẹ́sàn àwa lá ń ṣe àrọ́mù ni ẹ̀kejì ṣé wájìbù ni ẹ̀kẹta ṣé mubahu ni àbí mustahab ẹ wo báyẹn ń sìn àwọn onífíkìú àwọn fẹ́ mọ̀ ìjọ tí táǹtẹ̀ yìí nítorí pé nínú mánà nínú kan nínú àwọn ọ̀túnmọ̀ táwọn onífíkìú fún ìdímọ̀lẹ̀ hadith ní súnà ni pé wà mọ́ fàálàwú mọ̀ fún ìlà yusabu alẹ́ wà mọ̀ túríka láyò akọ̀ pé tàbá ti lè ṣe sóyé wọ́n máa san wá lẹ́sàn àmọ́ tàbá ṣe wọ́n ní ṣe kíní wà ní jìyà ń bẹ̀ bóyá ìyẹn onímọ̀ túdú àfáwà àṣẹ Abdulrahman asọ́m tó ṣe tíra àtàkọ́kọ́ kélekéwú dùrúsùlẹ̀ àwàlíyà àdùrúsùlẹ̀ àwàlíyà a tọ pé tí ń jẹ́ súnà ó ní pé téèyàn bá ṣe yusab ọmọ asán lẹ́sàn téèyàn bá dẹ̀ ṣe wọn ò ní jẹ́ ń yà tábẹ́dẹ̀ wo torí pé lọ́dọ̀ àwọn ẹni fi kíw orí ìjọsìn ni mọ́tàlá àwọn nàwáfíìlì àwọn bóyá àwọn ọ̀rọ̀ wá tìbù wa àwọn náfìlà àtàmọ́yàn lẹ́yìn irun àwáyàn sẹ́mọ̀ yí pé lọ́dọ̀ wọn ó wọlé pé àtẹ́yìn ò bá wáyàn tí ó dẹ̀ gbógun tì sẹ́pọ́kò ọlọ́run nítorí ẹ̀jẹ̀ ń yà pé àwáyàn àyànnáfìlà zuri ó dẹ̀ jáde wọ́n ló ẹ̀sàn tó bá ti yan ìwọ́ ló nígbà ẹ̀san àmọ́ wọn ní jẹ́ ń yà lórí póòyàn èròǹgbà tiwọn nìyẹn pé nǹkan tá a bá ṣe tó yé wọ́n máa san wá lórí ipò táwọn gbé súnà sí nìyẹn àmọ́ a bá ṣe ànítorí ẹ̀jìyà òun náà ni ẹ̀sáǹpù ta dẹ̀ fún wa ó nípa àwọn ọ̀nà wá fìlú wa àbí àwọn àwẹ̀ tó jẹ́ súnà tẹ̀mọ̀ yí pé pé ò bá gbẹ̀rẹ̀ mọ́dé àti tọ́ọ̀dé wọn múyàn sí wọn lò ní gba ẹ̀san tí àwọn tí wọ́n ń gba àwẹ̀ níjọ mọ́ndé wọ ẹ̀san táwọn ń gbà ìwọ lò ní bá wọn pín bẹ́ẹ̀ mo sọ fún wa pé lọ́dọ̀ àwọn aládìs àrọ́fàlìmọ̀ àdìsúnà súnà tàbí ànàhà àkíwálù nàbí ìsọ̀lọ́lọ́ àlewàtúnlá wà fọ́ọ̀lù wà tẹ̀kìrì rù wà tẹ̀kìrì rọ̀ túhù wà sífàtù lè kọ̀lìkíyà wà kọ̀lìkíyà wà sáà irú àkbárì yìí sàwáà àkànàdálíkà kọ́bùlà lìbísà àwùbádà ntànàbì sọ ẹ̀rí pé títí àwọn ẹni alimọ̀ adisun àwọn onímọ̀ hadis ìtumọ̀ táwọn fún olófẹ́ ń pé jù òun ló pé jù wọ́n ní tánàbì sọ nǹkan tánàbì ṣe àwọn òròyìn ànábì kọ̀lìkìyà bọ́sẹ̀ bọ́lọ̀ ṣe gbé kalẹ̀ lẹ́dàá báyìí tabawo tíra kan tó pe ní àṣàmọ́ ìlú muhammadiya ẹ rí i pé tíra yẹn wọ́n sọ gbogbo bá nàbì ṣe rí gẹ́lẹ́ irun bá nàbì bí irun ànábì ṣe rí irun ìgbọ̀n rẹ̀ bó ṣe rí bí aṣọ rẹ̀ ṣe rí bó ṣe mọ́ ń lo òǹkà igba awo. kò tí nǹkan tí yẹn fẹ́ kọ́ wa ìyẹn náà wọ́n kàkú kún súnà lọ́dọ̀ àwọn ọmọ àdìtìn súnà nìyẹn náà lọ́dọ̀ wọn torí pé ó sàǹfààní mọ́sálà bẹ́ẹ̀ni kan bá dé nìsí olóhùn rànà bíi lójú ran àmúmọ̀ rànà bíi lójú ran ẹ wà bó ló ṣe rí ànìkọ́ wá ṣe sífà rẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ yìí ní tó ti ń yapa nǹkan tí ó ti wà lákọọ́lẹ̀ bí láwọn àdìsí tó fẹsẹ̀ nílẹ̀ tó yé àtọ̀ yìí pé a ẹni yẹn ti parọ́ torámi sọ̀rọ̀ islam sọ pé mọ́rọ̀ a ni fìlmọ̀nà fásayọ̀rá ni yàrá ni fìlìyàkọ̀sọ̀ bẹ́ẹ̀ bá ti lè róhun ànábì sọ̀rọ̀ islam lójúran tó bá dijọ́ gbélé àlìkíyàmọ̀ yà kọ́ sọ̀ mbẹ́ ìmánà yóò mọ̀ àlìkíyàmọ̀ yóò rò wọn ànábì lè ana ṣàìtọ́nà láyàtàmọ́ sálùbí torí pé àṣàìtọ́n kò lágbára kó wá gbé àwọ̀ ń wọ̀ kó wá lọ fi hàn yàn lójú ràn náà àwọn kó kọ̀lìkíyà ànábì papọ̀ nínú súnà ní lọ́dọ̀ tiwọn kọ̀lìkíyà ànábì ìwà ànábì torí pé tánàbí bá sọ̀rọ̀ a wò pé súnà àsúnàtù kọ̀lìyà tó bá dẹ̀ ṣe nǹkan yóò jẹ́ àsúnàtù fìhìlíyà tó bá dẹ̀ jẹ́ pé àwọn sọ́bà ló jẹ́ wọ́n ṣe wọ́n ní àsúnàtù kọ̀lìyà tẹ̀kìrì ríyà yẹn ni pé ó ráwọn sọ abáròdí àlàáni tí wọ́n ṣe kódà àwọn kó àfọwálù ànábì torí pé nǹkan tí bá ń ṣẹlẹ̀ nínú ilé ànábì náà. Assalamu alaikum warahmatullah ẹ̀dá kan atọrọ gáfà ọ̀dọ̀ àwọn jàmá pàápàá jùlọ mọ̀hábìrì wa wọ́n ní àwọn iná àwọn okùn wáyà iná ó sáré nìkan wọ́n fẹ́ràn tó fàyè láàrin ní ìṣẹ́jú fún àwọn bàbáàbí wa ọ̀gá ilé ẹ̀kọ́ wa ní àǹfààní láti ṣètò orí àti láti díẹ̀ lọ́bí fún àwọn tí ó ṣẹlẹ̀ ẹ̀ ṣe. alhamdulilayi wa salatu wa salam ala rasulilayi nasitu min qabli an askura isma shekina abi أبي صالح البربهاري وهو الذي كنت أنوب منبعه àlèyàn ẹ má bínú lẹ́ẹ̀kan <laughs> nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo gbàgbé láti dárúkọ àṣekùwà abusoliu alibariba alibaribawi àwọn ni wọ́n jẹ́ chief imam fún central mosque ọbalé a ó ṣe ó tẹ̀ wọ́n díẹ̀ ni mi ò jẹ́ kí wọ́n lè wà ń bì ọ̀rọ̀ tí mo ń sọ yìí àwọn ni wọ́n bá mọ sọ ẹ rí i pé istidadu mi ò ṣe dáadáa nítorí pé alẹ́ àná náà ni wọ́n pè mí mo wà lórí bẹ́ẹ̀dì náà lọ ní ó yá o báyìí báyìí báyìí báyìí wà lọ ṣe iṣẹ́ yẹn ó nígbà tí mo dọ́dọ̀ wọn à mo rí i pé n tó yẹ kí gẹ́gẹ́ bí mo ṣe ń bá a lọ ẹ rí i pé mo ń ṣàlàyé ní èdè Yorùbá torí pé mi gángan ti wo kalẹ̀ mo rí i pé àwa tí tí ó jẹ́ Yorùbá la pọ̀ ní ìkàlẹ̀ náà ẹ rí i pé tá sọ yí pé àgbọ́yé súnà bóò làwọn ẹni fíkìú ṣe gbọ́yé bóò làwọn ẹni àkídà náà ṣe gbọ́yé bóò làwọn ẹni àwọn ọmọ àdìsùn àwọn tó jẹ́ pé ìmọ̀ ilimul hadis àwọn náà jẹ́ ká mọ hukumu alimutawatir hukumu hadisulẹ̀ ahadi hukumu dárọ́jà wọn tàbí nákìlù wọn torí pé àwọn àdìsí yìí bọ́n ṣe wà yẹn wọ́n ti parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wasallam gan-an tí ó bá ń ṣe wípé ìmọ̀ àwọn àdìsí yìí ni nǹkan míì ọ̀hún ọba ti da Islam rú ẹ rí i pé àṣekù wa Nasiruddin Albani wọ́n ṣe tíra kan wọ́n ṣe ní rìjálù lè mọ̀ àdìsí rìjálù lè àdìs rìjálù lè àdìs kókó gba àwọn tó jẹ́ pé síkọ̀ ni wọ́n ẹ̀ńtàpẹ̀ntì síkọ̀ ni àwọn tó jẹ́ pé wọ́n kì í parọ́ wọ́n dẹ̀ ní táàmù dọ́pt táàmù dọ́pt ni pé wọ́n lè de ọ̀rọ̀ mọ́lẹ̀ dáadáa wọ́n sábà gbàgbé tán bá kọ nǹkan mẹ́wàá fún ẹ nǹkan mẹ́wàá yẹn wọ́n dẹ̀ kà á tán bá ka one thousand yẹn one thousand yẹn wọ́n kà á tí wọ́n nígbàgbé ẹyọ kọ̀ọ̀kan ọ̀ nígbàgbé ẹyọ kan bẹ̀ wọ́n dẹ̀ nígbé síra wọn. wasalimọ mi ṣuṣu ó dẹ̀ lálàáfíà níbi bó níbi pé àdìsí yẹn tí wọ́n fẹ́ gbà wá yẹn ó gbọ́rọ̀ lálàáfíà nípa pé ó bọ́wọ́ ó bọ́sẹ̀ níbi àdìsí ṣùṣù àdìsí ṣùṣù ti ni àdìsí tó tó jẹ́ pé mọ̀ọ̀rọ̀wáàwù mọ̀ọ̀rọ̀wáàwù síkọ́ àlẹ́dì àríjà àmìnì nǹkan lè fà lẹ́dì àríjà àmìnì ẹni tó jẹ́ pé yẹn àdìsí àwọn méjì ni wọ́n gba àdìsí wa àwọn méjì dẹ̀ ní wọn kì í parọ́ síkọ̀ ni wọn amádìsí tí wọ́n gbà wá àdìsí méjèèjì ló lálàáfíà àmọ́ ìyàpọ̀ ìkan yapa kan kí làwa wò á wò pé bó làwọn méjèèjì ṣe jiná sí nínú ilimọ̀lá àdìsí bó ni wọ́n ṣe ń de nǹkan mọ́lẹ̀ sí àwa mú tẹni tí ẹmọ tábà wà ní class ẹni ó gbé fẹ́ẹ̀sì yàtọ̀ sẹ́ni tó gbé tẹ́tọ́ọ̀dì nínú ipò ẹ pé ẹni ó gbé fẹ́ẹ̀sì òun mọ ìwé dáadáa ó dẹ̀ mọ nǹkan ó dẹ̀ ní làákàyè dáadáa àwọn amútẹni tí tí ó tó wà hárìjà títí ìmọ̀ àdìsí tiẹ̀ ó ń lẹ́lẹ̀ àlàáfíà láwọn làwọn lò ẹ wo báyẹn gbé báyẹn ìyẹn ni musolawul hadith ló ṣe pàtàkì nínú lọ́dọ̀ àwọn alimọ̀ hadithu hadith modu wà hadith ìdọ̀yìfù wà hadith ìdọ̀yìfù tiẹ̀ ní a kì í lò ó tádìsí bá ti lẹ nítorí a lè mú a lò ó a fẹ́ lò bóyá a lè rí nǹkan mẹ́ta tó lè jẹ́ a lò ó àwọn ńlá ńlá yakuna dọ́fù ṣẹ́dí ṣẹ́dí ìdán lílẹ̀ àdìsí yẹn ò gbọ́dọ̀ lẹ́jù ṣe mọ̀ pé ìmọ̀ kan ló gbé kalẹ̀ báyẹn káàdì tí bá ti lẹ́jù tó ti tó ti tó yẹ pé àwọn tó gbà wá wọn lẹ́sẹ̀ ńlẹ̀ kó máa lọ jẹ́ pa wọn síá tán fẹ́ dojú Islam rú àbáwọn kọ̀wárìd nínú àwọn rìjálù wọn ló mú wá kò sí nínú àwọn rijal àwọn bukori kò sí nínú àwọn rijal àwọn muslim kò sí nínú àwọn rijal bó àwọn méjì yẹn náà sọ́yìn bukori àti sọ́yìn muslim ṣáàrìtù wọn ni gbogbo tẹ̀síwù gbogbo àwọn àdìsí yòókù ló fi jẹ́ pé lọ́dọ̀ àwọn mohadisin àwọn alẹ́lẹ́ àwọn tí ó yẹ pé ìmọ̀ hadith ó làwọn jókòó tì wọ́n kó gbogbo ìtumọ̀ mẹ́ ìtumọ̀ tá a kó yìí yẹn pé ìmọ̀ ẹ̀ ntànàbí sọ ntànàbí ṣe ntànàbí tó ìwà nábì ẹ̀dá bọ́lọ̀ ṣe dá àti tó ń ṣe lé tó ń ṣe ń ta gbogbo àwọn yẹn òun ni wọ́n wá ṣe àfihàn tó dà nábì wọ́n wá jọ gbogbo ẹ̀ wọ́n á jọ dáadáa wọ́n rí wípé gbogbo àwọn tí wọ́n gbàdísì yẹn lọ́lọ́lá làáfíà àdìsí yìí ò dẹ̀ gé bóyá kò gélé àárín ní ìbẹ̀rẹ̀ àbí níparí eléyìí ó máa jẹ́ ká mọ ìlàlàáfíà àdìsí kò dẹ̀ ní jẹ́ kí àgbà èyí tó bá jẹ́ mini aitul kọ̀bùl warod èyí tá a gbà wọlé àbí tá a dà padà wípé àdìsí yìí ah ìlàlàáfíà o gbogbo ìmọ̀ àdìsí tá a dẹ̀ ń sọ ìwà lọ́ ìkò kàwa láyé ń wọ́n ti yanjú ẹ̀ látàyè Imam Bukhari wọ́n ti yanjú ẹ̀ látàyè Imam Muslim wọ́n ti yanjú ẹ̀ látàyè Imam gbogbo wọn wọ́n ti yanjú pé àdìtì yìí ó lálàáfíà àdìtì yìí kò lálàáfíà àdìtì yìí ó fẹ̀rẹ̀ kanlẹ̀ àdìtì yìí kò fẹ̀rẹ̀ sẹ́rinlẹ̀ gbogbo àwọn muhadisun yẹn gbogbo àwọn tí wọ́n tẹ̀ tún jẹ́ tíkọ̀ àbáwọn tí ò ń ṣe tíkọ̀ tó jẹ́ wà dọ́wò gbogbo ẹ̀ náà ti bá wa yanjú. lọ́dọ̀ àwọn ẹni àkídà ìyẹn ló le jù torí pé àwọn gbà yí pé lọ́dọ̀ wọn mùrọ́dífù àdìs súnà òní bídíà mùrọ́dífà rẹ̀ pé ìdá yùkọ́ bìlù súnà ta bídíà tùkọ́ bìlù súnà ta bídíà òun ni ó jẹ́ ìdàkejì súnà lọ́dọ̀ tiwọn nítorí pé ẹni tó bá ti lè ṣe nǹkan tí ànábì sallallahu alaihi wasallam ò ṣe wọ́n á sọ pé ó ti ṣe bídíà wọ́n ló ti ṣe bídíà torí pé ó ti ṣe nǹkan tí ànábì sallallahu alaihi wasallam ò ṣe ó ti mú nǹkan míì wá nínú ẹ̀sìn tí ànábì sallallahu alaihi wasallam ò dẹ̀ yọ ọ̀dà pé ṣe jíjẹ́ bídíà náà nìyẹn lọ́dọ̀ wọn tó ń jẹ́ súnà ni pé mọ̀nsábàtà an rasulillahi sallallahu alaihi wasallam tó bá ti lè fẹsẹ̀ nílẹ̀ látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam tó ní gbogbo àwọn àkàm téèyàn fi mọ̀ ipe àdìsí ó fẹsẹ̀ nílẹ̀ ó dẹ̀ fẹsẹ̀ nílẹ̀ látọ̀dọ̀ ani sunna tànàbí nìyẹn bóyá nínú ṣe nínú ọ̀rọ̀ nínú. àmọ́ tẹ́ bá ti lè ṣe nǹkan míì lọ́dọ̀ tiwọn ó ti ṣe bídíà ó ti ṣe àdádálẹ̀ ó ti ṣe nǹkan tí anabi sallallahu alayhi wa sallam kò fọwọ́ sí ẹni tó bá dẹ̀ ṣe nǹkan tí anabi sallallahu wa sallam ò ṣe ọlọ́run ò ní ìwúlẹ̀ gbani torí pé májẹ̀mú méjì ló ń bẹ fún ẹ̀sìn wa al-ikhlas wal-mutaba'ah tóyẹ̀ bá ti lè yẹ ẹsẹ̀ kó nínú májẹ̀mú méjì yìí gbogbo tó bá ṣe nínú ẹ̀sìn yìí ọlọ́run ò ní gbà èèyàn gbọ́dọ̀ ṣe bil ikhlas yẹn ni pé ó máa ṣe ní tí ò ní bàmùṣe pé bọ́lọ̀ nítorí tọ́lọ́run ẹ̀kejì ni pé àlìmútàbà láàrin pé bóòlù ànábì ti ṣe gan tó bá ti lè mú nǹkan mi wá tó yàtọ̀ sí bàlẹ́ sàlẹ̀ islam ti ṣe ó kàn ṣe ìranù ó ń ṣeré mọ́dé lásán ni. lọ́wọ́ sọ pé mọ́ àtakùn rọ̀ṣúl fakùsù àmọ́nà anú fàtàù ń tí ànábì sàlẹ̀ islam bá mú wá báyìí òun ni ẹgbà tó bá sọ fún pé ẹ má ṣe lé ẹ má ṣe é tẹ́rí pé tábà wọ́n pé súnà ìlànà ànábì àwa ní bídíà èyí tí òun ṣe ìlànà ànábì sallallahu alaihi wasallam òun wá gbalẹ̀ lónìí tó jẹ́ yí pé ọ̀pọ̀lọpọ̀ òrí intelligence islam mú wá fún wa gẹ́gẹ́ bí ẹ̀sìn mọ́ àyàfi nǹkan tí àwọn ṣéwù wọn àwọn àfa wọn tí wọ́n gbélé wọn lọ pé eléyìí oníkẹ́ fi sí ẹ̀sìn dépò pé tẹ bá wo àwọn kan yẹn wọ́n tún mọ̀ búra pé ẹni tí ò bá nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ àkọ́dé káfà ó ti ṣe kèfèrí ṣé òun ni ó ń ṣe òfin ni láti ọpẹ́ nìkan ṣe kèfèrí ló fi jẹ́ pé agbọ́rọ̀ gbogbo ìtumọ̀ yìí lọ́dọ̀ àwọn ẹni àkídà ìtumọ̀ tiwọn náà wọlé torí pé súnà ìdàkejì rẹ̀ ni bídíà eléyìí ìlànà tànábì ni eléyìí ìlànà tẹlòmí ni ànábì ló ṣe eléyìí ẹlòmí ló gbélé ilé ẹ lọ pé mo ṣe ìtumọ̀ rẹ̀ náà nìyẹn ẹ gbọ́ ẹ gbọ́ súnà ànábì ni ẹ ṣe eléyìí Bidia, ẹnìkan wá wá níbì kan ó jẹun yó ó jẹun yó kánú ó wá ní ẹ eléyìí ni ó máa ṣe tẹ́bẹ́dẹ̀ wo àwùjọ wọn lọ́ọ̀yì bídíà ó ti gba súnà mọ́ ó ti gba súnà máa èèyàn lọ́wọ́ tí ẹ̀ bá ti lè fààyè lẹ̀ fún bídíà kò tí tó kù yóò mọ̀ tako súnà mọ̀sálásì ẹ lọ wo gbogbo àwọn mọ̀sájid àwọn mọ́sálásí lẹ́yìn àsùbá kí ń ṣẹlẹ̀ pépà kékeré báyìí lẹ́yìn tí wọ́n gbé dání ètò wọn fi rọ́pò àlùkùránì nìyẹn wọ́n wá kà wọ́n náwó tú àwọn àkọ́ láwọn ń ṣàdúrà ẹ̀wọ̀n tí ṣètò ti mú wọn báyìí sí ó fara pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló gba kùránì lọ́wọ́ wá gbé náà kàlẹ́ kan lé wọn lọ́wọ́ bídíà ni ìdàkejì pé iṣẹ́ tí bídíà ni fẹ́ ṣe ni pé ó fẹ́ gba ihun tí ọlọ́run fi rán anábì sọ̀lá síláàmù wá sí wa ó fẹ́ gbà kó wá gbé tiẹ̀ lé wa lọ́wọ́ kò jù bẹ́ẹ̀ náà lọ nípa gbọ́dọ̀ gbọ́yé dáadáa ní ti ń jẹ́ bídíà àti ti ń jẹ́ súnà lọ́dọ̀ àwọn ẹni fíkìú òun ni wọ́n fi ń mọ̀ pé eléyìí tó bá ṣe mustahabu ni eléyìí tó bá ṣe wájìbù ni dandan ni eléyìí tó bá ṣe mubahu ni tabalẹ̀ ń sọ pé mustahabu ìtumọ̀ táwọn èèyàn máa ń sọ pé ń táwọn àfáàfẹ́ àwọn àfáàfẹ́ kọ́ o àwọn àfóòfẹ́ kankan nínú ẹ̀sìn inú ẹ̀sìn wa yìí bìdẹ́lì táfà kan bá sọ ọ̀rọ̀ kan yóò ṣe kí ni yóò fún wa ní ẹ̀rí láti bo bóyá nínú Al-Qur'an àbí hadith òun náà ti ń pè ní sunnatun mustahaba ìyẹn ni pé sunna tí a fẹ́ kò ń ṣe táwọn afa fẹ́ súnà tún mustahaba súnà tí a fẹ́ ká ṣe ká padà sí ọ̀dàwé ní àkídà nítorí wípé ó déyẹ bá ń sọ wípé ntí ànábì mú wá òun jù ú lẹ̀ ẹ wo mọ̀kọ́mọ̀ sọ̀látùlì fàtí ẹ má bínú pé bó mo yà sí tí ẹ bá nínú tíra jàwáírù àlìmọ̀ání pé tí ẹ ké sọ̀látùlì page one seventy five lọ́wọ́ tí ẹ bá ké sọ̀látùlì fàtí ẹyọ kan ó ṣe déédéé pé èèyàn ké alukur'an ní Six sitatu alaf six thousand ìgbà wàlọ́ọ̀ì ẹ lọ wo gba áfíríkà délẹ̀ yẹn yán ẹ rí i pé sọlá tìlìfà ti ti gba tìtànàbì yẹn lọ wọn tẹ bá pẹ lómi nísìn kódà nínú àtàjọ kò yí pé wákàtí sọlá tí ibrahima kamila ẹ rí i pé àwọn èèyàn mọ tẹsẹ̀ bọ́sẹ̀ ni àmọ́ tó bá sọ pé wá ka sọ̀látò lè fa ti tán bá jẹ́ ẹlòmíì lójú ràn wàlẹ́ àwọn màkà yóò yanjú. náà lákòótán ó ní wípé a gbọ́dọ̀ mọ ipò tí àwọn mẹ́ẹ̀ta kó sí ipò àkọ́kọ́ ó ní wípé súnà lọ́dọ̀ àwọn òzùlù yìí ó ní wípé ó kó sínú ẹ̀rí nínú alukur'an ẹ̀rí nínú súnà ẹ̀rí ìjìmọ̀ àwọn sọ̀hábà àti kíni o àti kíyàs bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ẹni fíkìú àjọ fún fi wọn ìjọsìn òun náà ni mubal wájib mustahab àbí Mandu. bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ẹni ulama ilẹ̀ àkídá àwọn máa sọ yí pé ìdàkejì súnà ní kíni o bìdíà so àkúlùkọ́ lè ásá àtẹ̀fí láwàlákun alhamdulilayi rabbil alamin salamu alaykum. gbogbo oníṣẹ́ tọ́lọ́ wọn wá kó tí wọ́n tán fi ń jíṣẹ́ yìí ọlọ́gbọ́gbà kan náà ẹ̀. بعد سامعين جماعة آمين وقولوا جزاء الله خيرا جزاكم الله خيرا ولكي بعضكم جزاكم الله خيرا جزاكم الله خيرا أكي محاضر وأستاذ لك جزاكم الله خيرا mo kí àwọn àlùfáà wa tí wọ́n ṣe wá sí fún wa tí wọ́n bá wa ti won àmì ọba àdékẹ́ aláìbá ní san ilẹ̀sàn lórí ìjìjáàdìtàn wà àfàdìtàn ìgbìyànjú ẹ̀lẹ̀sẹ̀ wà láǹfààní ọlọ́run tó ní pọ̀ lẹ́sẹ̀ fún wa. sẹ́ni sẹ́mọ̀ pé tọ́pìkì wa lè ní sunna ní gbogbo yìí àwọn akóòtàn padà sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n tí agbàlérò pẹ̀lú tọ́pìkì tí àwọn afáàfáà wa sọ yìí ọ̀rọ̀ kan bẹ tọ́kàtà tó já sí pé àìmọ̀kan ló bí ọ̀rọ̀ nì tí a bá ní àṣebí súnà nígbà tí èso ọ̀ràn yàn ṣebí súnà ni sẹ́mọ̀ pé níta kéjọ́njọ́nu kéwú tíra tí àwọn àfáwà dákọ̀ lẹ́ẹ̀kan táwọn kéwàtà àwọn kéèké ohun ti jẹ́ dúrúsù àwàníyà wọ́n kọ́ síbẹ̀ pé mọ́ yóò sáàbù àdàfẹ́ ilẹ̀ yìí ní wọ́n ń pè ní àbí mọ́ ìfáàbò aláàbílì àwọn aláyò àkàbọ̀ alátẹ́kìá ní wọ́n ń pè ní súnà kálukú ti wá ní lẹ́mi pé tí a bá pè nǹkan súnà kọ́dà bó wọ́n bá sí ohun níyà tí subhanallah irú àgbáyé wọlé ní durusul awaliya tíra fíkíù ni ń sọ̀rọ̀ nínú tíra gẹ́gẹ́ bó ń fíkíù tí ṣe kí ni ṣe ìta bá onímọ̀ kọ̀ọ̀kan ní tọ́gbọ́yé lábẹ́ gbólóhùn súnà yẹn tá a bá láwọn àfọ́n fíkíù tá a fún fíkíù bá ní à ọ̀rọ̀ yìí súnà ní o in tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé ẹni bá ṣe yọ gbà dáadáa ẹni tí ó bá ṣe kò níyà tí kò túmọ̀ pé gbogbo tí ń jẹ́ súnà ń lọ́wọ́ látọ̀dọ̀ ànábì o ìmí ń jẹ́ súnà tó ẹgbẹ́ náà lùkùrọ̀ ni wọ́n ti mú o ìmí jẹ́ súnà nínú àdísì wọ́n ti mú o ìmí jẹ́ súnà ọ̀dọ̀ àwọn sàábé wọ́n ṣe kí ni wọ́n ti mú o ìmí jẹ́ súnà ìjìmọ́ àwọn afá ni o káwa ní tàbá ti gbọ́ gbogbo ń tàbí náà ni súnà lọ́dọ̀ àwọn fíkì kò rí bẹ́ẹ̀ èyí ń wá ní àgbọ́yé tọ́kálé tọ́kákó tó ṣe pá ìmọ̀kan lóbi àwọn fíkì ni ìtẹ́ èèyàn bá ṣe tí ó gba láàdá tí ó bá ṣe tí ò níyà tí bí wọ́n ti pè ń súnà kò túmọ̀ àpọ́rọ̀ ànẹ́bì nìkan ni alukurani lè wà bẹ̀ kan fún dájọ́ rẹ̀ àdìsí ànẹ́bì wọn lè fún dájọ́ súnà bí ìyẹn ti jẹ́nu agbọ́dọ̀ kiri àyè ṣe rí àwọn afọ́ni àwọn afọ́ni fíkìú lásán ṣe wá àwọn afọ́ àti ẹ̀yẹ́yú ọ̀rọ̀ àdìsí gangan báwọn bá ní súnà lọ́dọ̀ àwọn ìtìyàn gbà lérò pẹ̀lú ẹ̀ máa gbọ́ afẹ́ mọ̀gbésí ayé ànábì inú ọ̀rọ̀ tó sọ ìwà tó wù àwọn èèyàn ń ṣe nǹkan ìwọ̀ báyìí kọ́ sọ̀rọ̀ kọ́dà ìwà tí ń wù kọ́dà bí ti ń jẹun kọ́dà ìgbésí ayé rẹ̀ kákọ bó ti sayé lẹ̀ àti ń tọ́sọ àti ń tọ́se àti ìwà tó wù kọ́dà kọ́ọ́lẹ̀ ká mọ̀ pé léyìí bó ti rí ni eléyìí kò rí bẹ́ẹ̀ wọ́n kàn ń gbóse bẹ́ẹ̀ ni àwọn afáàdá ní ti jẹ́ sínú àwọn ọ̀wá ní pé ọ̀rọ̀ anẹ́bì ẹjẹ́ àkójọ ìwà rẹ̀ ẹjẹ́ àkójọ ìṣesí rẹ̀ ẹjẹ́ àkójọ sífọ́tù wúlíkùlùkíyà wọ́lùkàlùkíyà báyìí lọ́lọ́ndà báyìí ní hùwà ẹjẹ́ àkójọ káwá mọ̀ pé léyìí anẹ́bì lónìí àwọn tí wọ́n ń kúrọ́ lọ sọ pé léyìí ni wọ́n kúrọ́ eléyìí mọ́ anẹ́bì èyí ò ní kò lásọ ilmul jarihi wa ta'dil ìtàwọn àwọn afọ aládìí sì ń senu báwọn náà bá sọ súnẹ̀ náà ni àgbọ́yé tiwọn yẹn ti yàtọ̀ síta wọn ní sẹ́ẹ̀sì láwọn tí ń ṣe òṣùlù èwo là ń pè ní usulu mọ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní mọ́sálásí yìí ń akọ agbẹ́ foundation ń gbà foundation tán ada kankérètì sí lẹ́yìn kankérètì agbẹ́ máàtì lẹ́yìn máàtì àrípílà làwọn ń kọlọ ló fi fọkàn balẹ̀ ṣe rí ẹ̀sìn tá à ń ṣe yìí foundation tá a mọ̀ pé eléyìí ò ṣe ṣe kíni kò ṣe yọ pápá yóò ṣe ó ṣe kíni ẹ̀sìn ó wo nínú foundation ẹ̀sìn ìtàlélẹ́lẹ́ làlùkùrá ni wà ó fàndéṣà kejì ní súnà tọ́lá làbíà ìta àwọn bẹ̀rẹ̀ pẹ̀lú súnà ni pé fàndéṣà tá a fi ìta rẹ̀ mú ẹ̀sìn lọ́dọ̀ àwọn àbá táwọn ń ṣe wà sí káàkiri báwọn bá sọ pé súnà súnà súnà ìta àwọn gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé tọ́ bá ṣe ń tọ́ yàtọ̀ sí bídíà ló ń ṣe o sẹ́rí yìí ni ìta fẹ́ràn nísìn lọ́dọ̀ àwọn àfáà wa tí wọ́n dé nísìn mọ̀fún mùsùn nẹ̀tí àṣìṣẹ́rìí àṣìṣẹ́àmì tá a bá sọ pé súnẹ̀ kí làgbóyè tó pé àgbóyè súnẹ̀ nínú Islam àti yẹn tàwọn àti yẹn ju tàwọn àbá àkọ́kọ́ pẹ̀lú àgbóyè wọn èyí tá a rán ní sí ni pé bí Islam bá sọ pé súnẹ̀ súnẹ̀ àgbóyè tó kúnlẹ̀ lódindi fún súnẹ̀ làfẹ́ rán ní sí lọ́dọ̀ àwọn afọwọ́sí àwọn afọlákidá tí a bá ní súnẹ̀ ní kinní kan ètí àgbà lérò pẹ̀lú ẹni pé tọ́ọ̀ bá ṣe yíwọ̀n òsì Islam torí bídíà kìí sara Islam wọ́n sọ pé eléyìí súnà ni eléyìí súnà ni ìtúnà ni pé ìdàkejì ẹ̀ kìí ṣẹ̀sìn ìdàkejì ẹ̀ kìí ṣẹ̀sìn ìdàkejì ẹ̀ kìí ṣẹ̀sìn àwọn àgbóyé ta fẹ́ gbóyè rí kó tó di báwa gbọ́ síbi ká máa rán àwọn òwòlọ́ta súnà èyí ni tàlíkì mi èyí ni àfikún mi ọlọ́wọ́ bá sàwọn afọ́wà tó sì máa sára lẹ́sìn rí afọ́wà àlùbàbáwí ọlọ́wọ́ salamu alaikum wa rahmatullahi wa barakatuh ah, a ní ìbéèrè kan bí báyìí a sì ní ẹnìkan tó náà fẹ́ dá sí ètò gẹ́gẹ́ bí àwọn ṣe wa ti sọ sí fún aláìpẹ́ yìí ìbéèrè tó wà bí báyìí ó ti wà lọ́dọ̀ muhadiru wa ó béèrè báyìí pé akullu ma fa'ala rasulullah sallallahu alaihi wasallam sunnatun tashri'iyya ṣé gbogbo ń tànàbí ṣe náà lọ jẹ́ súnà torí súnà pólísì méjì súnà tó yẹ pé ọmọ lọ́dọ̀ ànábì bẹ́ẹ̀ látàtà àdáwò kò kọjá ọ̀dọ̀ rẹ̀ àwọn súnà kan bẹ̀rẹ̀ pé tashri'iyya súnà tó mọ̀ tàádìyà lọ́dọ̀ àwọn ináwó àbábẹ́ sọ́rfò tàádáwò transitive ni ẹ ó lè bọ́ sọ́dọ̀ ẹlùmí ẹlùmí náà ọ̀yẹ̀ káà náà ó ṣe kí ni o káà náà máa ṣe ìyẹn pé transitive sunnah eh, Eh, intransitive lè tẹ́ àgbọ̀dọ̀ bá dá sí ǹjẹ́ gbogbo tánàbí bá ṣe náà ni gbogbo náà lè máa ṣe bí káwa mukallafuna biha ẹlẹ́ẹ̀kejì ìtìna bí amthilatin li sunnatin ghayri tashri'iyya ẹ wá fún wa ní àpéjúwe kan nínú àwọn súnà Ànábì wa Muhammad tí ò ní ìdíkà sí kí ni o kàmúlò ẹlẹ́ẹ̀kẹta yumkinuna an nukhalifa ar-rasul fi sunnati ghayri tashri'iyya ìjà ti ẹ̀lẹ́yà pa ànábì wa Muhammad ká má bá ṣe nǹkan tó bá jẹ́ pé súnà tiẹ̀ tó ṣe tí èsì súnà ta gbọ́dọ̀ má bá ṣe ìjà lè yapa rẹ̀ náà. ẹ fẹ́ dáhùn àbí fọdọ. Thank you ni àwọn dáni pé a ní súnà tó kọ́ọ̀sọ̀ bí ọ̀sùn mi láì lọ́wọ́ àwọn ìṣẹ́lá súnà tó ẹ bá lọ bí nǹkan lọ́lọ́ ni kó ṣe gẹ́gẹ́ bí sọ́ọ̀mù ìbùsọ̀rọ̀ àwẹ̀ pé biribiri méjì ọjọ́ méjì ọjọ́ mẹ́ta pọ̀ yorùbá pè biribiri tí ó pè é hmm. nínú ìtúnà pé káfíńyàwó bẹ́ẹ̀ lọ àyùsọ̀ àdúrà nìkan ló ní nínú àdúgbò yìí láti ṣe bẹ́ẹ̀. àbẹ̀wò wa ní súnà tó jẹ́ pé ṣẹ̀yà ni ṣẹ̀yà ló ṣe fún wa pé ká ṣe ìyẹn àgbéyapa lẹ́nu rẹ̀. èyí ó yapa bẹ́ẹ̀ bá ti lè yapa àmọ́ yìí ṣàfihàn sùn nígbà ìmọ̀ tàbáyà lẹ́la olùdá. ọmọ mi ni mo náà. نولي ما تولى ونسقي جهنم وساءت مصيرا ẹnikẹ́ni tó bá ti lè yapa ànábì lẹ́gbàá tó ti mọ àmọ̀dájú ó wá lọ tẹ̀lé ìlànà míì ó yàtọ̀ sí ìlànà àwọn òmùmí ní àná ọ̀hún tí a tòbi rẹ̀ yìí yóò ní agbára ó kàn àwọn ọ̀rẹ́dáná mọ́ o jazakumullahu khairan. الإمام يونس السلام عليكم ṣókí ẹ fi àkíyèsí àwọn àjẹ́ tó láàrẹ̀ tí àwọn ọ̀hájú wọn tí wọ́n sọ nígbà tí wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ wọ́n sọ wípé pínpín hadith sísọ ṣe hasan dohif pé àwọn àfáà tí wọ́n ti síwájú wọ́n ti parí iṣẹ́ lórí ẹ̀ òní ìjà sí pé tí ọlọ́run bá ní kí àwọn adájẹ́ kò là á gbìyànjú ìgbàláyé wà káàdà ṣiṣẹ́ lórí ìgbà táwọn ìṣíwájú wọn ti ṣe lórí pé àdìsí wo ló lálàáfíà èwo ló lálàáfíà gbogbo náà la mọ Sheikh Albani ní àwọn afa tí Sheikh Albani ní àwọn afa tí wọ́n ṣe gbìyànjú gidigidi gan láti jẹ́ káwọn èdè àdìsí lálàáfíà tẹ́lẹ̀ ò lálàáfíà kò wá fún wọn pé ilẹ̀kùn ìgbìyànjú yẹn ti tì tòtáwọn náà wá kọ́ ìmọ̀ débi ká lè sọ wípé a ti wádìí àdìsí yìí ó lálàáfíà so àwa náà ilẹ̀ ìgbìyànjú yẹn ó sílẹ̀ fún wa bákan náà tábà ń kọ síra torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn adájọ́ tó là tẹ́lómi wa ń ka síra tó ń ka síra tó ń ka síra tí ò bá ti rí i pé sọ áhàrú àlùbáyé kò sí ìgbà yìí pé àdìsí ẹ wà sọ̀rọ̀ tẹ̀bí òbí ni pé kì í ṣàlùbáyé nìkan kì í ṣàlùbáyé ó kọ́kọ́ ṣiṣẹ́ lórí tẹ̀síwò àdìsí àwọn àfáà ti wá ó ti wá ti wá ó ti wá bí ó ta wọ́n kà wọ́n síra wọn á máa rí pé iṣẹ́ dàlùbá ti ṣe àwọn kan náà ti ṣe síwájú ká máa ń kọ síra èyí tó dáa ní pé ká kọ́ lọ mú àwọn mọ̀tà àṣẹrò àwọn àfáà tí wọ́n ti wá bí ẹ kó sọ àdìs ká gbé ọ̀rọ̀ wa kò wá sí ló burú kódà tó bá jẹ́ advance lọ́sìn abúlé rí àwọn àdìsùn ní àsìkò wa yìí náà tó já sí káwọn náà ti ṣiṣẹ́ lórí pé àdìs yìí wà sọ̀rọ̀ kò sí ìgbà tó burú ká gbé ọ̀rọ̀ tí wọ́n náà wáyé pé Albani sọ ha àdìsí yìí lágbájá lásìkò wa yìí náà ó sọ ha àdìsí tó rárá nǹkan tí ìbára yìí wà fún àwọn adájọ́ tó láwùjọ ọ̀sálàmù alaykum wa rahmatulahi. jazakumullahu khairan jazakumullahu khairan. tọ́ nísinsìnyí báyìí mo dá àkàyẹ tọ́. Umar Al-Faruq fadl. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته lórí ìdáhùn tí àwọn ṣẹ́kọ̀ọ́ wá dáhùn lẹ́ẹ̀kan lórí ọ̀rọ̀ pé ṣé gbogbo súnà ní tẹ̀sùrẹ́ bẹ́ẹ̀ ni àwọn súnà kan wà tó jẹ́ tẹ̀sùrẹ́ àwọn kan sì wà tó jẹ́ kùtùṣíyà wọ́n ti sọ̀rọ̀ kan kùtùṣíyà àmọ́ ní àwọn súnà bẹ́ẹ̀ pé hadith anabi sallallahu alayhi wa sallam ló wá tó sì jẹ́ tẹ̀sùrẹ́ ìlú wa lórí nínú ètò ìdáhùn náà nínú ẹ̀ ní ọ̀rọ̀ ìrùkọ̀ nínú ẹ̀ ní ọ̀rọ̀ àní ah, nínú Quran àmọ́ súnà anábì sallallahu alaihi wasallam wa wájib sí ló wà salamu alaikum wa rahmatullahi wa barakatuh. ọ̀rọ̀ ah, tí akọ̀wá sọ ọ̀rọ̀ tó wà important ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́ni ni wọ́n ti gbé ìròyìn anábì wa Muhammad sílẹ̀ ah, ọlọ́run dẹ̀ sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà al-Quran tó jẹ́ pé tí a bá wòye sí dáadáa a rí pé kò yẹ ká gbé sínú anábì wa jù sílẹ̀ ó ní fala wa la yu'minun hatta yuhakimuka fima shajara bainahum ẹgbọ́rọ̀ yẹn ọlọ́run tún lóun búra mo fi ọlọ́run ọba ara nẹ́bí búra la yu'minun gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ pátá gbogbo àgbà ńlá ayé ààlé tí ìgbà wọn lólùgbàgbọ́ òdodo ó dìgbà tó bá tó fìmọ̀ rẹ̀ ṣe ìmọ̀ tó tó fìdájọ́ rẹ̀ ṣe ìdájọ́ kádàrùn kan sí súnà tó ń kòlòkíyà nẹ́bì ni wà súnà tún kọ̀ọ̀líyà àìlọ́ ànẹ́bì sí ó tó pàá láti káàkiri ni kàṣe délé báyìí ìwọ tí o bá tí sí mọ́ bu ẹ tó sí máa bẹ̀rẹ̀ ọ̀kọ́lọ̀ jẹ́ wọn náà wà inú ẹ tí ó mọ̀ lùsùnà lẹ́bà kí wá sí irun kan nìkan ó pọ̀ bẹ́ẹ̀ táwọn afá ọmọ wá sórí ẹ̀ ọlọ́mọsọ àsàn ni sọ́lú kàmára ètò mọ́ ní òsọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan kírun bó ṣe fẹ́ ni wọ́n ti ẹ̀tún wá ń bọ̀rọ̀ ọjẹ́ sí kódà káka kùránì bá ti ń kà wọ́n bá wá sí ẹ̀dá bá wọn dá sí o wọ́n ni ẹjẹ́ ka ọlọ́bẹ̀ yọ nígbà tí à ń jẹ́ kọ̀ọ̀kan lé tó ń pè tó àwọn dé wọ́n kẹ́kọ̀ọ́ ìgbàlódé wọn kọ́ bá sọ wọn tún wá ní ká tó bẹ̀rẹ̀ ọlọ́mọdé bá wọn kárẹ́ wọn mọ̀jú bá ẹ mọ́ sábà sanwó-alẹ́ sàn sílámù aláìkùm. àkàràmọ̀kàlà èyí tó ti àwa burú jù ni pé èyí tó wá burú jù ni pé tí a bá èyí tó yẹ báwọn àbáyẹn kà á níjọ wọn kà á bí wọn ti mọ̀ ẹ́ kà mọ́ tọ́lọ́n sì wá gbàdúrà wọn lérí wa tá a ti mọ̀ yìí tọ́ dáa kà ẹ ọlọ́mọ màsánú ṣé yìí táwọn kà yìí ọlọ́mọ bàdíkà ní táyì màkà wọn ní sáwùjọ wọn wà ní kéésì yìí tí wọn kà sí ọtọ alámọ bàdíkà la fẹ́ kà o <laughs> ala yadi na jami'an almasa assalamu alaikum wa rahmatullahi wa oníbèrè yìí kọ ìbéèrè ránṣẹ́ wípé ayùdá fíòrùn ṣé súnà ní kíkà rẹ̀ àbí kìí ṣe súnà ayùdá fíòrùn. wọ́lá yusta'an ni. síwájú kí àwọn àti ẹ̀kọ́ mọ̀ pé súnà yìí àwọn ti ká ayùdá torí pé èmi ló wà nígbà tí sọ pé àlàó máa di wọ́n ní ani ya man dọ́rọ̀ Ayuba. ń parọ́ mọ́ lọ́wọ́ bá kọ́ ok ok mi ni ṣe rí ayùdáfi kí ni wọ́n pè wọ́n nìkan ta fi ń wá ìsọ̀ àwa wò pé ǹjẹ́ ànábì náà ní nǹkan tó fún wa ta lè fi wá sọ ṣé ta bá ti wá rí tànábì ṣé àgbọ̀lá lórí ti ẹlòmíì lórí tànábì ni tọ́lọ́dà sọ pé yá ayọ́ alẹ̀ sínú àmọ́nú látòkọ́ dìmú bẹ́nà yàdá yìí láì ọ̀rọ̀ sùnmù ẹ mọ̀ mọ̀ gbáwájú ànábì kéèyàn gbá bánábì ṣe kú ó sì ń wà láyé ní sí o nlefsan ìbá ṣe tẹ̀lé ànábì ńgbà yẹn náà láti máa tẹ̀lé ń sìn ìyẹn ni pé a máa pàtàkì ọ̀rọ̀ ànábì gẹ́gẹ́ báwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀dà lánàá ṣe pàtàkì rẹ̀ nígbà náà bẹ́ẹ̀ làwọn náà ṣe mú ọ̀rọ̀ ànábì ń sìn tó túmọ̀ sí pé gbogbo nǹkan tí kò ń ṣe ayùdáfì nìkan ṣẹ̀fí ńkọ́ ẹ safe tẹ́ bá wo gbẹ náà wà lọ́ọ̀yì ẹnìkan ló jókòó ló hun ló dẹ̀ gbé kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí ìjọsìn táwọn èèyàn sì ń ṣe níjọsìn lónìí ó ní talik mọ sílẹ̀ kan wípé ó máa gba ọ̀ríjìnà lọ́wọ́ wa ó máa wá gbé fèkì lé wa lọ́wọ́ ẹ máa wá ìdáfihàn wa ní kàkà seventy gbà yẹn seventy téèyàn fi ka seventy ẹ wá wo iye àsìkò tí yẹn máa fi ka sẹ́wọ́ntì ẹ wo iye àsìkò tó ẹ wo iye ẹ̀yà tó máa kanu kùrán kánú sọlá sọ pé mọ̀nkọ́rọ̀ àrífàn nínú alukorahan ẹnikẹ́ni kí ló bá kára fi kan ṣoṣo nínú alukorahan ó máa gbáládá mẹ́wàá láàkúlù alif lam mim alif, balẹ̀ alif alifun, lam alifun, mim alifun, mi sọ fún yín pé kẹsàn pé alifu la mi ẹ ti pè alifu yẹn o ìtí mò ń sọ wípé tẹ bá ti pè alif ara ẹ gbalada ẹ ti ṣiṣẹ́ olóore kan ẹ gbalada mẹ́wàá tẹ́bá ti pé lam ẹ ti ṣiṣẹ́ olóore kan ẹ tún gbalada mẹ́wàá omi ìgbé lórí kẹ́límọ̀ alif lami ẹ máa gba ẹ ti ṣiṣẹ́ olóore mẹ́ta tẹ́ni àǹfààní àti gbalada tààtì kò sí nǹkan kan tẹ́yàn lè ṣe tó lè rí bẹ́ẹ̀ tẹ́nìkan lè mú wa tó lè máa dípò ntí ọlọ́run tó fi rán nàbì sí wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh ok ok. ìbá gba àwọn afáwa de máa pé ká ṣe sùúrù ìṣẹ́jú mélòó sí kí wọ́n bá wa ka kọ́míníkè tí a bá dé ka tán káwọn afáwa chairman láǹfààní afẹ́fẹ́ àwọn kọ̀ọ̀kan ní gift ká fáwọn afáwa tí wọ́n bá wa sí muhammed àwọn chairman wa ká fún wọn ní gift. adúpẹ́ ah, fún Ọlọ́run atọrọ ìkẹ́ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam èyí tí wọ́n kì í ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ eh, ẹlẹ́mí tó fẹ́ gbàgbọ́ yíyẹ ju èmi tí mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ rẹ lọ́nà tá a ti ń gbọ́ látàárọ̀ ẹni tẹ́ bá kàn ní kó wà níwájú ẹ̀ gbé síwájú ni kò mí ní pòun ló ṣe kí ni òun ló gbọ́n jù lọ alákọ̀ọ́kọ́ èmi ka ìwà bí mi dé ní ní oríire fún mi bí mi náà sì ti kà fún pé oríire ló jẹ́ fún ẹ̀yin náà mi mo kéré sípò yìí ṣùgbọ́n ibi tífẹ̀ bá wà òun náà ni a gbé nǹkan sí ìfẹ́ tó wà ń bẹ kọ́lọ̀ má jẹ́ kó bàjẹ́ láéláé wọ́n ní kí a sọ àlàyé fún wa nípa lóbò adil jelsa kí ni kókó tá a ilé ní àkọ́kọ́ ni pé asúnnàtò iya akwalu wa afalu nabi wa takiratu wa sifatu wa khalqiya wàlùkọ̀lùkìyà nítorí pé súnà ní sókí ni pé gbogbo ọ̀rọ̀ tánàbí bá sọ tó jẹ́ ọ̀rọ̀ tán lánàbí ló sọ tó sì jẹ́ pòun ló sọ tó wọ́n sì tàtà bù rẹ̀ tó jẹ́ sọ̀hí wà fàálù àti àwọn tánàbí bá máa ń ṣe àti tẹkẹrẹàtù tánàbí ò dákẹ́ nípa rẹ̀ tó fọwọ́ sí náà nìyẹn àti sèfàtù àtàwọn òròyìn tánàbí ní lára alkhalkiya tó jẹ́ nípa àwọn àṣesí rẹ̀ ipa àdámọ̀ rẹ̀ àti kíni o àti kòlkíyà àti àwọn àwa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì asúnnatun nabawiyatu mahsunatun. Mah ومحفوظة عن الكذب بحركات رجال الحديث بإذن الله بقدرة الله ẹ ẹ̀rí súnà níbà Muhammad sallallahu alaihi wasallam ẹ má jẹ́ àmọ́ doubt pé ẹ wọn lọ́dún mẹ́ta ọgọ́rùn ọdún mẹ́ta táwọn bíi papòdà tán ni wọ́n tó ń kọ́ lẹ̀lẹ̀ sẹ́yìn lè jó dodo ẹ má jẹ́ kí wọ́n tàn wá jẹ ọlọ́run ní ń sọ ọlọ́run ní inna nahnu nazzalna zikra wa inna lahu lahafizun ọlọ́run lòun ló ń sọ ìdílé yọwọ́ bàjẹ́ ọ̀kan súnà níbà Muhammad sallallahu alaihi wasallam ìyẹn ló fà á tó jẹ́ pé àtúndẹ̀ ní tí ó tún dé lọ́la tí ó tún dàbí Albani kàbí kó tún jù bẹ́ẹ̀ lọ nígbà tí Bukhari ṣe ti àti Muslim rahimahumullah ani ari mustadrak lil hakimi nesaburi ha ari bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà la tún rí Shawkani ní Yaman la tún rí baba Albani àwọn míì tún bọ̀ torí ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ pé àwa láti kí ni o láàmú sọ àdìsí anábà Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kẹta asúnà ẹni tí ń jẹ́ súnà níbà Muhammad iyal manzilatul fil manzilati thaniya fi tashri'il islami aha ó ní ipò kejì nípa ìgbé òfin ẹ̀sìn islam kalẹ̀ kí nìdí ni pé já a ti súnà litubayyina awqati salat. وكيفية الأداء وكيفية أدائها وكيفية أداء الزكاة والصيام والحج وما أشبه ذلك gbogbo bá ṣe ṣẹ̀sìn ní Islam súnà ló wá mú fún wa òun ló wá tó jẹ́ pé n tó bá jẹ́ mutlak n ta jù sílẹ̀ òun yóò kọ̀ yáda àwọn kan ń bẹ̀ yóò de àwọn kan n tó jẹ́ mujimal tó tó tá a kó jọ òun yóò ṣàlàyé ẹ̀ fún wa eléyìí ti yé àwọn oníhòsòlì yóò ẹlẹ́ẹ̀kẹrin asunnatu iyal islam wal islam huwa sunna tá a bá ní ká sọ ní ṣókí sunna tó bá ti gbọ́ sunna islam lọ gbọ́ yẹn tẹ́nìkan bá ti ní tó gbógun ti sunna ó pé islam ló ṣe kí ni ló ń gbógun ti kó mọ̀ bí wàá ṣe yẹra fún kó mọ̀ kó tiẹ̀ báyẹn. ẹlẹ́ẹ̀kẹta al-ihtiraz anil bid'ati li anna islam ká sọ̀rọ̀ fún tí torí bídíà tẹ̀rí yẹn gbóngbó tó fẹ́ lu islam àtàwọn mùsùlùmí mọ́lẹ̀ ká yẹra fún bá gbọ́ pé ilé this is an innovation ká try láti yẹra fún ẹlẹ́ẹ̀kẹfà al-i'tirazu an harakati a'da'i sunna qadiman wa haditha ká sọ́ra fún àwọn ọ̀tá islam torí ọ̀tá islam ò ní yọ́nú sí wa láéláé wọn ò ní yọ́nú sí wa láéláé àdìgbàtà bá tó tẹ̀lé ojú ọ̀nà wọn kò sì dá ká tẹ̀lé erípa wọn. Ah, ẹlẹ́ẹ̀keje al-ihtirazu anitẹfrẹ̀kọ́ kama ká sọ́ra kama yà lọ́tọ̀ọ̀tọ̀ ká panupọ̀ lórí gbólóhùn la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam àti lórí sunan nebà muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ al-ittihad fi tasọ́dí ala a'da'i sunna àwọn tí wọ́n bá jẹ́ sunna káwa náà mọ̀ tiwọn ká gbógun tiwọn pẹ̀lú ọ̀rọ̀ wa pẹ̀lú ìṣesí wa pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ní odò ìlà sẹ́bílì rọ́bì ìpìlẹ̀ ìkùmọ̀tì wàlímọ́ ìdọ̀tìlẹ̀ àṣànà léyìí tí ò ní fàjà tí ò ní fa wàhálà láàrin ìgboro kọ́mọ́tò máa pè á ní alágídí ẹlẹ́ẹ̀kẹsàn-án àlè ìtìrázò ani tahrif wa tahwil fi kitabillahi wa sunna ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù àwẹ̀ tó kọjá yìí àti tó lọ bẹ́ẹ̀ a máa gbọ́ àwọn oníṣìí wáàsí lórí tẹlifíṣàn olúkálùkù kan ń tú àyà ọlọ́run bó ṣe fẹ́ ni anábì gan tọ́lọ́run fi ran ọlọ́ni walau taqawwala alayna ba'dal aqawil tánàbì gan bá lè lọ sọ̀rọ̀ tí ò da tàbọ̀ lọ sọ tí ò da nípa alukurani àfọwọ́ agbára àwọn ọlọ́run gbàmú àgé iṣan ọ̀ràn rẹ̀ àfàtú nígbà tọ́lọ́run sọ bá ń fa nàbí báwo wá ní tí ọlọ́run láyé ní àṣírákùtà láyé àbátọ́nà amọ̀lùkà tí ànábì yìí bá ṣe ẹbọ yálà ẹbọ ọ̀rọ̀ ní àbẹ́bọ iṣẹ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ ó bàjẹ́ ńgbà tọ́lọ́run sọ bá nàbí báyẹn tí ò sì ní sí kí wá ní tàwa tọ́wọ́ àtúrà rẹ̀ pé ojú àfa àtàyè gba tiẹ̀ lọ́wọ́ àmọ́ sọ̀sọ́kúsọ nípa ọ̀rọ̀ alukurani àbí ọ̀rọ̀ anẹ́sàlá sálàm Islamic web tábà wò ni ká mọ̀ wò ọ̀pọ̀lọpọ̀ àwọn eh, mọ̀wákì nàlẹ́fẹ̀lẹ̀ internet àwọn webs ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn mustachiriku náà orientalist àwọn ni wọ́n dálẹ̀ lẹ̀ wọ́n dẹ̀ lóòdù ẹ̀ pẹ̀lú tí ò dáa báwọn abá ti wá kà á ní mo ti gọ́gọ̀ lórí íńtánẹ́ẹ̀tì àwọn ṣèwà ti sọ̀rọ̀ lórí ẹlẹ́ẹ̀kan bí wọ́n fẹ́ ya wèrè yọba wíwèsì ya wèrè mi ẹ̀kọ́ ya wèrè. ẹlẹ́ẹ̀kọkànlá alimarijẹ dín ní gbogbo ń tá a bá ṣe ẹ máa bí lọ́wọ́ àwọn afáàsúnà ẹ dákun kí ni wọ́n wí nípa nǹkan yìí fasalu ala dhikri in kuntum la ta'lamun ẹlẹ́ẹ̀kejìlá adamu mọ adamu muwalatin lil kufar ẹ má jẹ́ aba tọ́ba jẹ́ yorùbá náà ní ọba jẹ́ ọ̀ṣaka ọjọ́ ọ̀ṣaka tọ́ba jẹ́ òṣoko ọjọ́ ìwo ní ọ̀ṣaka kínní ṣoko ọlọ́ni lakum dinukum waliyadin tọ́ba ti islam ṣe dáadáa àṣomúlìyàwó tọ́pọ̀ yányán ni má jẹ́ ọ sẹ́kù ẹlẹ́ẹ̀ tó tẹ̀lé ẹlẹ́ẹ̀ a ti sọ ẹlẹ́ẹ̀kẹtàlá ẹlẹ́ẹ̀kẹrìnlá mu'asharatul ulama as-salihin ní àfa tó máa bá sábà ní àfa tó máa bá sábà tó jẹ́ àfa sunna èyí tó last ni at-takassubu bil amalil mubah nínú ọ̀rọ̀ táwọn ṣé wa sọ fún wa náà nìyẹn à á níṣẹ́ lọ́wọ́ ni tó bá ní skul tí ń kọ́ ọmọ tó sì ń wọlé tọ́lọ́mbá kó owó rọrùn máa wọlé fún yẹn ẹ̀ ní mo lọ sóde lẹ́kọ̀ọ́ ẹja kọ́ lọ́mọ tẹ́nìkan àwọn fún five hundred máa gba two hundred lọ́wọ́ àwọn yẹn káàkiri owó burúkú tí ò lè gbéyàn débi kankan tó bá níṣẹ́ lọ́wọ́ tó ń ṣòwò àbọ̀ nǹkan ọmọ ń kéwà àbọ̀ nǹkan ọmọ ní ilé ìwé àbọ̀dá skul tó wó dáadáa ń bá ń wọlé àwọn owó burúkú yẹn ò ní wù ẹ́ so oníjà afẹ́ oníjẹkújẹ ká ní takasob ká níṣẹ́ ànábì ní yahmila ahdukum لأن يأخذ أحدكم حبله فيحتطب به فيحمله على ظهره خير له من <clears throat> أن يسأل الناس Ànábì ní kẹ́nìkan nínú yín kó mú okùn tílẹ̀ bá ti mọ́ fàyàtọ́tìbù kó sì wáá ṣe igi ìṣẹ́pẹ́ fàyàmílù aláfáàrí kó wáá gbé lẹ́yìn kó lọ tà á kó fi jẹun ó dáa jù kó máa lọ tọrọ àbí kó máa gbá àwọn èèyàn eléyìí ni ṣókí tí a lè rí jọ́ọ̀tì sílẹ̀ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ alátìrí tójú báyìí lọ́jọ́ sílẹ̀ kọ́lọ̀ mọ́sà jẹ́ kó se wá láǹfààní ìjókòó yìí kọ́lọ̀ mọ́sà jẹ́ kó ṣe sun rere fún ẹnìkọ̀ọ̀kan wa fún àwọn tí wọ́n sọ fáwọn àtàgbọ́ fún ààyè yìí fún ẹni tọ́lọ̀ ń fi sekù ń gẹ ààyè àwọn ṣéyìn wa Imran Eleha àti gbogbo ẹbí yìí lápapọ̀ ọ̀la Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar àwọn ṣé o wa wọ́n fẹ́ ṣe tààlíkù.